ilé aláyọ̀ ilé aláyọ̀. àjọ̀dún ẹ̀júmọ̀ láti aago méje alẹ́ náà là ń mètò wá nínú ọ̀kan tìdílé kan tìdílé kan àjọ̀gbẹ́bẹ̀ ètò tòní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. tó dá wa wòye. káfí iṣẹ́ ṣiṣẹ́ bí ẹrú o bí o bá ìdásí kó kákọ́lé o irọ́ pátá là ń pa lásìkò bá tó àmì òmùràn mòróyè òwe. káṣíṣẹ́ ṣiṣẹ́ náà máa dúkà o bí o bá ìdásí kó irọ́ pátá o. ṣẹ̀dá ọ̀run ìbà fún ọlọ́run ọba mi ti ń dágbére níbi tó bá ti fẹ́ ọlọ́run ọba mi ti ń dágbére kú òyì mi ṣẹyìn àwòwò mọ́ṣẹ́ gbé ọba mi lánàá lónìí ọba títí ayé àìnípẹ̀kun òkèlè ńlá tí gbogbo oṣù eh, àtàjẹ́ ò lè gbé mi ọlọ́run ọba mi ti ṣohun gbogbo lódùlódù ìwọ náà ní o ìwọ náà lọ́lọ́run ọba mi àtúntìdé lónìí lórí ètò wa torí pé ìwọ lọba ti ń fún wa ṣe ìwọ lọba ti ń gbà fún wa kò sẹ́ni tó lè mọ̀ ṣe bí ìwọ ọlọ́run ọba torí pé ìwọ lọba tó pẹ́ ìwọ lọ́hún ṣohun gbogbo nínú ohun gbogbo àlèwí lè ṣe àlèṣe lè wí ọba mi ti ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù a ti ti dé sórí ètò lónìí gẹ́gẹ́ bí ìṣe wa ta ni wá níwájú ìwọ ọlọ́run ọba ta ni wá tàá tó gbójú sókè wọ́ ọlọ́run ọba mi àmọ́ àánú àtòrí ọ̀fẹ́ náà là gbà ní gbogbo ọgbà tó mú wa tá a ń wí tá a ń mí tá a fi ń rìn tá a fi ń fọhùn tá a fi ń ṣohun gbogbo nínú ọlá ńlá rẹ ọlọ́wọ́ bá mi ọlá rẹ náà rẹ náà la fi ń mí la fi ń dúpẹ́ fún ọ àti ti dé lórí ètò lónìí gẹ́gẹ́ bí ìṣe wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa lára àgbà yìí dáná rẹ nílùú London ìyẹn ní United Kingdom níbẹ̀ náà la tún ti ń dún tá a ti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òwe ọlọ́wọ́n ọba ìwọ náà ni gbogbo ọpẹ́ yẹ fún ìwọ náà ni gbogbo ìyìn yẹ fún òṣùbà rẹ náà rẹ o dá sákìrì ọlọ́wọ́n ọba mi lórí ètò náà láwa yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa lára àgbàyídá náà rẹ ẹ̀mí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín èèyàn yín náà rẹ ìyá àbàdàn yín ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọ́n náà ló ní pírẹsẹ̀ntà yìí náà rèé asọ̀rọ̀ tẹ̀fẹ̀ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yìí rèé ti pàṣíwájú ń bàbá ajímọ̀tà rẹ̀ jẹ́ wà fún gbogbo UK pátápátá ẹni ọmọ yìí náà ni mo tún ti kalẹ̀ balẹ̀ bàgẹ́ báyìí sórí ètò nílé ṣe wa ìbílẹ̀ rédíò níbi táti jíjọ mọ́ ọ̀rùn pọ̀ táti jíjọ mọ́ fi gbogbo ẹ̀ tí ó mọ̀ kanra wọn tí ó mọ̀ dùn tí gbogbo tí ó mọ̀ kan sí èmi ọmọ yìí náà rèé àjọkẹ́ àdé èlèmí jẹ́ èmi lọ́mọ àgọ́ bèlè ọmọ àgọ́ òbí dúdú ẹ̀gùn létí eyín ọ̀bọ kàrẹ́ ìyá fúnfọ́ karabala mi jọjọ èmi lọmọ sápàlẹ́ ìpẹ̀tù ọmọ ẹranko yá yo ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tùrùtùrù nílé ìyá nílé bàbá tó bí lọmọ lókè ìbàdàn nílé olúyọ̀lé mo tún ti dé lónìí báyìí mo tún dé sí yín lọ́rùn tí gbogbo ẹ̀rẹ́ tí ó tún jọ mọ́ mi lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ lórí ètò ẹ̀yẹ ṣáà wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan kájọ mọ́ gbẹ́dùn ètò yìí àjọ tukọ̀ rẹ̀ débi tí àlápẹ̀rẹ̀ ni máa ní ẹ mọ́fojopòjò ẹ mọ́fojopòjò mi ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ lójú ọ̀tọ̀ wọ́n fọkọ jọra wọn ni ìyàtọ̀ ń bẹ́ẹ̀ ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ làṣà wà láì ìyàtọ̀ ń bẹ́ẹ̀ gédégédé wọ́n ní ẹ̀mọ́ fọmọwọ́ ọmọ bẹ́ẹ̀ yẹn fọmọwọ́ ọmọ wà láì yóò lùkọ́ pa ẹni tó jọ mí ò lóhùn mi ẹ̀ ń lóhùn mi ò jọ mí èmi náà ni wọn ànífẹ́ lòmí ìṣe mi fá àbàdà láíláí ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin èèyàn mi nílé iṣẹ́ wa ńlá agbára níbẹ̀ náà la wà yìí tá a ti ń dábì ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe ẹ jẹ́jọ́ mọ́ mú bọ̀ náà kọ́lẹ́ntìn náà ni mo fi ṣíde ètò lónìí aláàjì àlẹ́yìnlá kọ́lẹ́ntìn òun náà ni mo fi ṣíde ètò yìí kébé kwara òun náà ni mo fi gbé wọlé lórí ètò lónìí. bàbá lọ́kẹ́ kẹ̀kẹ́ òkú tinubu. àrẹ̀lẹ̀ aláfẹ́ gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba lóyè lóyè mo kí gbogbo orí adé pádé gbogbo orí adé pátá náà ni mo kí kàdé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ mo kí gbogbo ẹ̀yin olóyè pátápátá o èjìgbàrà lẹ̀kẹ̀kọ́ pẹ́ lọ́rùn gbogbo yín pátápátá mo kí gbogbo yín o mo kí gbogbo ẹ̀yin àfá gbogbo ẹ̀yin pásítọ̀ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá lágbára àṣẹ Èdùmàrè yóò mọ̀ ojú yín ṣe o bẹ́ẹ̀ sí wí bẹ́ẹ̀ náà ni ọmọ rí mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin ìyá mi nínú ilé gbogbo ẹ̀yin abiyamọ gbòjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ pọnmọ sí ẹ̀jẹ̀sẹ̀ rẹ̀ ó wọlé ẹ tún pọ̀ lónìí ẹ̀dá pẹ̀ tún jẹ́ kéré tó tò ní tó tún ládùn kan lárinrin mo kí gbogbo yín pátápátá onílé àlejò lọ́mọdé lágbàlagbà mo kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba gbogbo ẹ̀yin wákọ̀wákọ̀ gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ pátápátá náà ni mo kí gbogbo ọmọléèwé mo kí gbogbo yín o gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ń bẹ nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé gbogbo yín pátá náà ni mo kí lágbára àṣẹ Èdùmàrè àní fẹnulẹ̀ àní fẹsẹ̀ lẹ̀ báyìí ká mọ̀ wá fẹnukọ̀ láṣẹ Èdùmàrè yọ ọmọjú wa ṣe o ẹ̀mí ọmọ yín náà ni mo tún kì í káàbọ̀ sórí ètò lónìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò mo ní mo ráwọn èèyàn mi a ní bá a bá rẹ́ni bí ẹni tá a rẹ́yàn bí èèyàn àwọn èèyàn mi nílé iṣẹ́ wa ní àní pátá náà ni mo kí mo wá kí gbogbo èèyàn olólùfẹ́ wa pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà wípé ẹ̀kú ilé o torí pé ẹ̀kú ilé báyìí náà là á kára lé ẹ̀rẹ̀ wá náà là á kérò ọ̀nà ẹ̀kú ọjọ́ méjì báyìí náà là á kíra ẹni bá a rẹ̀ ní tó tó méjì mẹ́ta mo kí yín wípé ẹ̀kú lẹ́ńbẹ̀wò ṣe dáadáa náà lábá yín. nínú ọdún tuntun o ìjà ò bẹ́ ká máa ṣe jàmọ́ o bàbá lókè nínú ibẹ̀ yẹn ẹ dákun o. báyìí náà bá ti gbọ́ wa tẹ̀ ń wò wá ẹ̀ máa bá wa ṣí ara ẹ̀ ẹ̀ máa bá máa ṣíà fídíò yìí ẹ máa pa àwọn ọ̀rẹ́ yín sórí ètò pé káàtìjọ gbádùn ètò tòní ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ dẹ̀ lè máa gbọ́ wa lórí tuning radio lórí tuning ẹ search fún ìbílẹ̀ radio ẹ máa gbọ́ wa kètèkètè níbẹ̀ lórí facebook wa ìbílẹ̀ radio tiwantiwa lórí page wa ìbílẹ̀ radio uk ẹ máa gbọ́ wa bẹ́ẹ̀ náà lẹ́sìn máa wò wá ẹ bá wa dòwò pọ̀ níléeṣẹ́ wa ìbílẹ̀ radio fún polówó ọjà yín ni gbogbo ẹ̀yin alájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéékèèké gbogbo ẹ̀yin òǹtajà tí ẹ gbé ìpolówó yín wá sílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò àábà yín polówó ẹ̀ gbogbo wọn ní gbogbo ohun tí àkókò bá ti fẹnu wọn ní gbogbo ohun tí àkókò bá ti fẹnu sọ báyìí ẹ bẹ́ẹ̀ náà ni ọ̀nà ọ̀là ńbẹ̀ náà ni gbogbo ohun tí àwa bá ti fẹnu wa wí báyìí ọjà táwa bá ti fẹnu wa polówó báyìí wìsìwìsì báyìí náà ni ọmọ ta ẹ̀yin náà gbé polówó yín wá ẹ̀yin oníṣọ́ọ̀ṣì ni onímọ́ṣáláṣí ni ẹ jábà yín polówó ọjà yín kí gbogbo ayé ọmọ tẹ̀ ń tà àti tẹ̀ ń gbé ṣe ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò àbẹ́yìn tí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa nílé wa yìí bóyá ẹ̀yin náà létò kan tẹ́ ẹ fẹ́ mọ́ ṣe àbẹ́yìn náà fẹ́ gbétò kan kalẹ̀ tẹ́ ẹ fẹ́ kára yọ ọmọ ọ̀kọ́ gbọ́n bẹ̀ ẹ̀yẹ ṣáà ti pè wá sílé wa ìbílẹ̀ rédíò ẹ̀ àdàyìn lò fún gbogbo ohun tí ẹ bá fẹ́ ẹ lè pe studio nọ́mbà wa tó ń lọ lójú òpó yìí zero seven four five nine three five three seven double nine òun náà ni ẹ lè pè sí nílùú UK tí ẹ bá fẹ́ polówó ọjà yín kò wá síbi tẹ́ ẹ wà lágbàáyé tá à ní bá yín polówó ọjà yín débẹ̀ Nàìjíríà ní Europe ní níbikíbi tí ẹ bá wà ẹ lè pè sórí plus four four seven four five nine three five three seven double nine òun náà ni ẹ lè pè sí fún gbogbo ìpolówó ọjà yín ìrọ̀rùn lọ́bádé owó òdàkọ̀ mu ni tí ò ní gara tí ò ní níyín lára torí pé yorùbá bọ̀ wọ́n ní polówó ọjà òun náà làgún mú owó ẹ bá wa dòwò pọ̀ ẹjẹ́ á fi tiwa ká fi gbé tiyín lárugẹ kí gbogbo ọjọ́ wa kò mú bí ìdodo ẹ̀fọn kọjọ máa yí wọnú ara wọn ẹ bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ̀yin náà ó sì rí pé tó rere lọ́lọ́run ọba pé ọlọ́run ọba ọgbàfẹ́ nìkan jẹ nìkan lọ ẹ káàbọ̀ sórí ètò lónìí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá abala mẹ́ta náà ni ètò yìí a ní abala ọ̀rọ̀ ìṣítí a ní abala ìdílé aláyọ̀ bẹ́ẹ̀ la sì ní abala àṣà wa nílẹ̀ Yorùbá abala mẹ́tẹ̀ẹ̀ta náà la gbéyẹ̀wò lórí ètò torí pé lábala lábala báyìí náà làṣọ áyán lábala lábala laṣọ alágẹmọ lábala lábala náà laṣọ àlùbọ́sà àwọn ọmọ lọ́kọ̀ọ̀kan èjèèjì tí kan ò ní kanra wọn rárá ẹ máa bá ń bọ̀ lórí ètò náà ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé kan kájọ gbádùn ètò yìí á jọ gbádùn ara wa lórí ètò bẹ́ẹ̀ bó bí ti gbádùn sìgá mo rí gbogbo àwọn èèyàn mi lórí ètò mo rí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin ìyá mi àti bàbá mi pátápátá gbogbo yín náà ni mo rí o mo rí bàbá mi ọlá unif mo rí yín ẹ káàbọ̀ sórí ètò ìyá mi àbẹ̀kẹ́kẹ́ ìdè mo rí yín òyà mi àbẹ̀kẹ́ mo kí yín ẹ̀ka àbọ̀ sórí ètò akínọlá julius ẹ ṣeun bàbá mi mo kí yín o bàbá mi àáfà abdulaziz abiola àáfà awanu níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò mo kí yín bàbá mi o ẹ̀ka alẹ́ wọn ni your most welcome on program ẹ ṣé gan ni bàbá abiola unif wọn ní kọ́ni tí àyìnlá bẹ́ẹ̀ ni o kébé ń kwara ni àbẹ́ẹ̀rí nǹkan bá mítà diamond. Ọlámídé Olúwanífẹ́mi ah, wọ́n ní welcome I'm enjoying your program and God bless you ẹ ṣé ìyá mi ọlánìkẹ́ olùbùsádé olùsádé ẹ̀ṣẹ́ o mo rí yín lórí ètò ó já sọpẹ́ olùmídé mr current affair tiwanu níléeṣẹ́ wa níyì Tìjání ọláìwọlá mo rí yín bàbá mi ẹ̀ka alẹ́ Lawal Olúwakẹ́mi Rashidat ẹ ṣé ìyá mi o olórí Muinat Naibi jẹ́nẹ́rà ìyá mi jẹ́nẹ́rà ọmọ tọjọ́ méjì mẹ́ta o ara ò lè bí o ẹ̀ǹlẹ́ ẹ ṣé gan ni mo rí yín Minta Diamond wọ́n ní I love this program ẹ ṣé gan ni bàbá mi Azeez Abiola wọ́n ní nice to join us Hmm. Ali Adabio from Minna Niger State oh àwọn ti Niger State akínyìn o gbogbo Niger State ń kọ́ ọ bàbá mi ṣàlàfíà náà ni o ọlọ́run ọba kò ní fi álẹ̀ olórí Muinat Nuebi wọn ni ẹ̀ka alẹ́ o ẹ̀ǹlẹ́ ìyá mi ṣẹyẹ ọlálẹ́kan mórí yín ẹ̀ka àbọ̀ sórí ètò mehmood ojo mike ẹ̀ṣẹ́ mórí yín títílayọ̀ pẹ̀lú mi owó labi mórí yín ẹ̀ṣẹ́ adébímpé becky àkínsùnú rẹ̀ mórí yín ò ẹ̀ka alẹ́ ẹ ọlánìkẹ́ olúbùsáré ọ̀nì ẹ̀ka alẹ́ mọ̀ ẹ̀sìn káyọ̀bọ̀ sórí ètò ẹ̀ṣẹ́ Reverend Ebenezer ọ̀tá ìbáyọ̀mí jésù lábí mórí yín ẹ̀ka alẹ́ bàbá mi nínú olúwa táíwò pópóọlá bello ẹ̀ṣẹ́ mórí yín ọmọwùmí zainab tèmítọ́pẹ́ mọ̀rẹ́yìn náà ẹ alimubarak ẹ aliu sheu kùdà ẹ̀ṣẹ́ mórí ẹ̀ka àbọ̀ sórí ètò tọ́pẹ́ rótìmí mọ̀rọ̀wọ́ yín ọláìfá mo súnmọ́lá mo rí yín o ẹ ṣeun gan ni Tìjání Musibau ògúnlóye ẹ ṣeun aláàjà brown mi aláàjà brown mi mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ sì kú ọjọ́ bí ọmọ wa ẹ lágbára ọlọ́run ọba ńlá yóò bá wa wò ó ọlọ́run tó dá ayé àtọ̀run yóò bá wa dá sí yóò ṣọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé lókè pẹ̀ ẹ wà á jẹun ọmọ ẹ jẹun rẹ̀ báyìí nínú àlàáfíà tó péye ni aláàjà brown mo kí yín o ẹ̀lẹ́ ìyá mi ààrẹ mọ michael Ládi Ògúnbìyí ẹ̀ṣẹ̀ morí yín Àmùdá Rábìù àjọkẹ́ ìjì ńlá ẹ̀ṣẹ̀ ìyá mi morí yín bàbá mi kábíyèsí ọba Saheed Ọlámilékan Ibrahim kádé ó pẹ́ lórí òkè bàtà ó pẹ́ lẹ́sẹ̀ bàbá mi kẹ́mi ọláògùn kan ìkẹsẹ̀ pò kíyín wọ́n ní ẹ̀ka ẹ̀lẹ́ o alájà brown wọ́n ní ẹ̀kú ètò atọ́kùn bàbá mi Saheed ọba Saheed wọ́n ní ẹ̀kú ètò ìyá àbàdàn Reverend ọ̀tá ìbáyọ̀mí wọ́n ní God bless you always adẹ́nìkẹ́ hmm, àjíbẹ́wà olórúkọ ńlá adéoyè moríyìn òkìkí jésù jp ìyá mi nínú olúwa more anointing ẹ̀kúṣẹ́ olúwa mọ́mì ẹ̀ pẹ́ fún wa o iṣẹ́ ọlọ́run náà yóò máa tẹ̀síwájú ẹ̀ ṣe gan ni mà ẹ̀ bàbá mi ọba Saheed Ọlámilékan wọn ní àmì àṣẹ Alhaji Abraham wọn ní àmì ò àṣẹ ìdùnnú àṣẹ ìyá àbàdàn gbogbo alámàjèrè àwọn ọmọ wa míì lágbára Ọlọ́run ọwọ́ tó ṣẹ́gun síbàì náà ni ó jẹ́ láṣẹ Èdùmàrè àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo wa pátápátá wọn à ní dìde ìṣẹ́jú kan fún wa nígbà tí iṣu àwọn ọmọ wa bá jiná àwa tá a ṣe làálàá náà lájọrọ ẹ̀ agbára ṣe Èdùmàrè mo kí yín o Alhaja Brown ẹ̀ǹlẹ́ ìyá mi èkí òlérè Olúṣọlá alárẹ̀wájú olóko ńlá èkí òlérè ẹlòmíì ti ṣèkéṣèké ìgbà tí lọ́gbàbọ̀ ń bẹ̀ ẹlòmíì ṣèké gan ọba ara rẹ̀ ń du tí ọ̀dá ni ẹ̀wọ̀n lékè ò lérè ẹ ṣeun ṣeun gbogbo yí pátá náà ni mo kí bẹ́yìn náà bá ti ń darapọ̀ mọ́ wa lórí ètò ẹ mọ́ bá wa ṣíà rẹ̀ ẹ mọ́ bá wa ṣíà rẹ̀ ẹ bá wa invite àwọn ọ̀rẹ́ yín pé tó káwọn náà rèé kan darapọ̀ mọ́ wa lórí ètò gbogbo yín pátápátá náà ni mo kí nínú ilé tẹ̀ ti ń gbọ́ wa àti ní ọ̀dẹ̀dẹ̀ tẹ̀ ti ń wò wá mo kí gbogbo yín pátápátá pé ẹ káàbọ̀ sórí ètò abala àkọ́kọ́ lórí ètò yìí òun náà ni abala ọ̀rọ̀ ìṣítí wa níbi tí a ti máa ń gbara wa níyànjú hmm, tá a ti mọ fúnra wa nímọ̀ràn ẹ ṣeun alhaji abraham mo rọwọ́ yín ẹ̀yin náà ẹ máa bá wa ṣíà rẹ̀ káwọn èèyàn wa kan lè jàǹfààní ètò yìí ẹ má gbàgbé April one April one òní launching ìbílẹ̀ rédíò gbogbo yín pátápátá náà là ń pè lọ́jọ́ yìí pé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa ìyẹn fún launching ìbílẹ̀ rédíò níbi tá a ti kó lè iṣẹ́ yìí jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ níbi tá a ti fìgbádùn ṣayọ̀ nílùú London yóò lárinrin yóò milẹ̀ tìtìtì nílùú London ìyẹn ní April one nígbà tí a ṣe launching iléeṣẹ́ ìbílẹ̀ rédíò gbogbo yín pátápátá náà là ń pè gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò kọ̀ọ̀kan tá à ń ṣe lórí nílé iṣẹ́ yìí àti ìyá àbàdàn ni o àtọ́jásápẹ́ ni o àti ẹyin eh, láwùjọ wa eh, kò fún ọládùnjọyè eh, babatunde àyàndọṣù bàbá wa gbogbo ẹ̀yin olólùfẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ àwọn tó ti ẹ̀já wọn ìyá àdúrà wa ni tí wọ́n ṣètò nílé iṣẹ́ yìí gbogbo àwọn tó ń ṣètò káàkiri lá nàìjíríà ní púpọ̀ ẹ̀yìn tí ẹjọ́ lólùfẹ́ wa pátápátá àáfà wa ni abdulaziz ni lady d ni mc eh, eh, japan ni àti eh, ìyá wa jp àbí ẹ̀rí abániṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olólùfẹ́ wa ni olóhùn àrà olóhùn àrà ọ̀pẹ̀yẹmí afilaka bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo yín pátá náà là ń pèsè ẹjẹ gbogbo olólùfẹ́ ètò kọ̀ọ̀kan tá à ń ṣe níléeṣẹ́ ìbílẹ̀ rédíò ẹ darapọ̀ mọ́ wa ní april ọjọ́ kìíní ọjọ́ sunday ọjọ́ easter sunday ní april one la máa kó iléeṣẹ́ ìbílẹ̀ rédíò jáde nílùú uk níbí yìí yóò dùn yóò lárinrin gbogbo yín pátápátá là ń pè ẹ̀yin tẹ́ wà ní Ireland ní America ní ẹ wà ní Spain ní France ní Amsterdam gbogbo bíkíbi tí ẹ bá wà ní ẹ̀yin tẹ́ ẹ lè wá láti Nàìjíríà gbogbo yín pátá náà là ń pè kájọ kó lè ṣe ìbílẹ̀ rédíò kájọ kó jáde bí ọmọ tuntun ẹ gbogbo yín pátá náà là ń fìwé pè pé ẹ wá ẹ á gbé invitation jáde ẹ ní ọ̀sẹ̀ yìí tí gbogbo wa tá a rí venue ní time ní gbogbo ẹ̀pátá á gbé jáde lọ́sẹ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run ọba ẹ ṣé gan ni mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé iṣẹ́ wa lórí ètò yìí ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà la wà yìí tá a bá wá lẹ́yìn tẹ́ ẹ fẹ́ ràn wá lọ́wọ́ o kò sí nǹkan tó kéré jù ẹ̀yẹn ṣáà ti sí wa kò sí nǹkan tó kéré jù tẹ́ fẹ́ fún wa kódà kẹ́ ẹ fẹ́ fún wa lóròró àgbà kẹ́ ẹ fún wa nírẹsì àgbà torí pé jíjẹ mímu afẹ́kó pọ̀ níjọ́ náà omi lẹ́yìn lè fún wa ní díríǹkì lẹ́ lè fún wa ní afẹ́ káwọn èèyàn ó jẹ kí wọ́n tún dì lọ́lé níjọ́ yìí ẹ ẹ Ìyá Ìbàdàn lè dáṣẹ́ o a wa náà láàjọ ṣe pátápátá tààjọ kó lè ṣe yìí jáde torí pé gbogbo wa pátápátá náà ní iléeṣẹ́ yìí fún tiwantiwa ní àṣìjọ gbedebí tọ́lá pẹ̀lẹ́ náà ni lórí ètò níbẹ̀ náà la wà yìí abala ọ̀rọ̀ ìṣítí òun náà ní abala àkọ́kọ́ lórí ètò yìí kí la fẹ́ fi ṣíra wa létí lónìí kí la fẹ́ fi jọ gbara wa nímọ̀ràn ẹ jẹ́ padà wọ̀ná láàrin ìṣẹ́jú kan àwa nà ń bẹ́ mò ń bọ̀ ná. ìsanwó mi ìlú mi ò pé. ẹ ṣeun ìyá mi alájà àwọn ni kò ṣí ara ẹ̀ Eh, Mr. diamond wọn láwọn náà ti ṣí ààrẹ ẹ ṣé mo dúpẹ́ eh, olórí muinat ẹ ṣé gan ni ìyá mi ó jẹ́ sọ pé olúmídé ẹ o eh, mítà diamond wọn láwọn ti ṣí ààrẹ ẹ ṣé gan ni mo dúpẹ́ dúpẹ́ ìyá mi ó lè tọ̀ ìyá mi olóríire alálùbáríkà ara àwọn management wa nù iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò adéwálé ọmọ ọba mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò náà. ọkọ̀ bọ́lá ọmọ ọba àwọn ọmọ àwọn ọkọ̀ sí kádùnwó mọ̀ àlùfòlè lọ́nà. ẹ ṣeun princess adédọ̀tun ọjọ́lá ẹ princess adédọ̀tun ọjọ́lá mo kí yín o ẹ káàbọ̀ ìyá mi ìyá mi ó lè sọ wọn ní ẹ̀ka alẹ́ òbí ti fún ìyá àbàdàn good to see you ẹ ṣé ni mo dúpẹ́ mà. níjọba asámilé àwọn àmọ́ àmọ́ bá mi tọ́jú alájà mi o mo ní ìlọ́lá ọ̀rẹ́ bá tẹ́. Banque, banque, banque. Mo ní lọ́yọ̀ bèbí ọmọ ìmọ̀ ọ̀jà burata. Àyìnlá nítorí ọ̀la lẹ́yẹ. Bẹ́ẹ̀ni mi, ọmọ ọ̀làlẹ̀. Ọkọ̀ bu ìbátú mi, àwọn kọ́lá. Ọkọ̀ bọ́lá bẹ́ẹ̀.

ohun tá a fẹ́ gbéyẹ̀wò lónìí lórí ọ̀rọ̀ ìṣítí wa òun náà ni mo pè ní ojúṣàájú ojúṣàájú láàrin àwọn ọmọ Yorùbá síra wa láàrin àwọn èèyàn síra wa ojúṣàájú báwo la ṣe ń ṣojúṣàájú ọ̀nà wo là ń gbà ṣe ojúṣàájú síra wa kí là á tiẹ̀ ń pè ní ìwà ojúṣàájú gan tá a bá fojú inú wò ó láàárín àwa tá a jẹ́ èèyàn síra wa ìwà ojú ìṣáájú ó ti pọ̀ jù ojú ìṣáájú ó ti pọ̀ jù láàárín àwa èèyàn wa àtọkùnrin ni àtobìnrin ìwà ojú ìṣáájú ti pọ̀ jù kódà nínú ìjọ ọlọ́run ní mọ́ṣáláṣí kò síbi tí ìṣe ìwà yìí ò sí ìwà ojú ìṣáájú nígbà tẹ́nìkan bá ń ṣe dáadáa bí ò tiẹ̀ lówó lọ́wọ́ ṣùgbọ́n tó jẹ́ wípé ó ní ìwà ọmọlúàbí ó níwà ọmọlúàbí tó jẹ́ wípé gbogbo ọkàn rẹ̀ gbogbo ara rẹ̀ ló fi jíǹkì rẹ̀ àmọ́ torí wípé ẹnìkan kan ti wá wà tó kàn wá mú owó tàbí tó mú nǹkan kan tó fi ń rùn nímú ẹni tó wá ń ṣe dáadáa sí wa bí ò tiẹ̀ lówó lọ́wọ́ àmọ́ ó ní àjò lára débi wípé èèrà ò gbọ́dọ̀ rìn wá ìkọ̀kọ̀ ò gbọ́dọ̀ ṣe wá yóò mọ sáré káàkiri ni àmọ́ torí wípé a ti rẹ́ni tí ń gbówó fún wa a ti rẹ́ni tí ń ra nǹkan fún wa kó tó wá di wípé a ń ṣe dáadáa sí ẹni tó tiẹ̀ ń ṣáájò wa àmọ́ wa kọ́kọ́ wojú ẹni tí ń fún wa lówó torí pé ó ń fún wa lówó àmọ́ ṣojú ṣáájú hmm. àwọn nǹkan yìí ló fà á tó fi jẹ́ wípé èdè àìyedè àìnífẹ̀ẹ́ àìnífẹ̀ẹ́ ara dénú àti àwọn tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìwà kọ̀ọ̀kan ló fi ń ṣẹlẹ̀ láwùjọ wa ìwà ojúṣàájú ó ti pọ̀ jù tẹ́ ẹ bá rí ọ̀rẹ́ méjì àbí mẹ́ta tí wọ́n jọ kóra wọn pọ̀ tí wọ́n jọ ń rìn hmm. torí wípé ẹnìkan ti wà tó lówó lọ́wọ́ tó ń múra dáadáa tó ń múra dáadáa tẹ́ ẹ mọ̀ wípé <laughs> ọmọ yẹn tó bá fún wọn tán báyìí ọ̀rẹ́ tẹ́ ẹ ti jọ wá ń bọ̀ tẹ́ ẹ ti jọ ń bọ̀ tẹ́ ẹ jọ ń kópa tó bá ti di wípé ó rẹ́ni tó ní ṣéǹjì lọ́wọ́ báyìí wàláì yóò da onítọ̀hún nù ni yóò bá dànù yóò bá pàtì sẹ́gbẹ́ kan bí ìyẹn bá pè báyìí ìgbà yẹn ni ò ní ráyè mọ́ bí ìyẹn bá lóun fẹ́ wá bàbá ìgbà yẹn ni ò ní ráyè mọ́ torí wípé ó ti rí ọ̀rẹ́ tó ń rí jẹ lábẹ́ rẹ̀ tó lọ ń ba sílé ẹ̀ ara àwọn ìwà ojúṣàájú tá à ń ṣe rèé tí ò jẹ́ kífẹ́ ó gbilẹ̀ ní àárín wa mọ́ ẹ wá wọnú ilé ọlọ́run gan tá a sọ wípé a ti ń jọ́sìn fọlọ́run inú ilé ọlọ́run tá à sọ wípé à ń forí balẹ̀ tá a lọ ń gbàdúrà ń bẹ̀ ẹni tí ò lówó lọ́wọ́ àmọ́ tó jẹ́ wípé òní ọ̀gbálẹ̀ ẹbẹ̀ òní ọ̀fọ̀ òní ọ̀nù gbogbo ṣíà láàárọ̀ ọjọ́ sunday báyìí òní ó ti kọ́kọ́ débẹ̀ tí ó ti tò gbogbo ṣíà yóò ti nu gbogbo ṣíà yóò ti ṣe gbogbo ẹ̀ gẹ́gẹ́ ṣùgbọ́n torí pé nǹkan ti dé tó jẹ́ wípé ìdá mẹ́wàá tiẹ̀ òun ló tóbi jù ẹni tó ti wá wà nù ṣọ́ọ̀ṣì tó jẹ́ wípé òun ni ọ̀lọ́ máa pèrò káàkiri ẹ wá bá wa jọ́sìn ṣọ́ọ̀ṣì wa o àníṣọjí o ẹ wá bá wa ṣe o àfẹ́ṣẹ̀ sàlátù o àfẹ́ṣẹ̀ náà àfẹ́ṣẹ̀ náà bí òun ṣọ́ ẹni mọ́ṣáláṣí wa o ẹ wá o tí ó máa pèrò sọ́kọ̀ àmọ́ gbàtẹ́nìkan ti dé tó jẹ́ wípé òun ní kọ̀kọ́ máa gbówó lẹ̀ báyìí ẹ̀ dádì ó dàbí pé àwọn àwọn chia tó wà níbí báyìí ò dá mọ́ ẹ lágbára ọlọ́run mo máa sẹ́ndì two thousand pounds sákàǹtì yín ká lè fi pààrọ̀ àwọn chíà yẹn ẹ rí pẹ́rù wọn ò lè róye jẹ́ ń ṣọ́ọ̀ṣì irú wọn irú wọn tí ò lówó lọ́wọ́ tí wọn à lè ṣe yìí wọn à lè róye jẹ́ ń ṣọ́ọ̀ṣì ó sì ti wà ń ṣọ́ọ̀ṣì ní ìsìn ó ti lé lọ́dún mẹ́wàá o oyè oyè díkínẹ́ẹ̀sì oyè aládùúgbò lásán evangelist lásán wọn ò fi rùn wọn ò fi rùn ní mú báyìí wọn ò fi rùn ní mú wò báyìí wọn ò jẹ́ kóyè kankan ó ti ẹ̀tọ́ sí i débi pé yóò tiẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn báyìí náà ni ó mọ̀ jókòó sí àmọ́ ẹni tó dé láàárín ọ̀sẹ̀ mélòó kan tó dé láàárín oṣù kan tó ti bẹ̀rẹ̀ sí ní gbowó kalẹ̀ ẹ̀ rí wípé oyè aládùúrà oyè evangelist oyè dikinesi gbogbo ẹ̀ pátápátá báyìí yóò fò gbogbo ẹ̀ kọjá ni iwájú báyìí ló lọ àyè mọ́dà in Israel àyè eh, Moses apostle ni wọ́n ń gbé lọ́hùn gbogbo ibi tó yẹ kó ti bẹ̀rẹ̀ oyè rẹ̀ wọ́n fo gbogbo ẹ̀ dá owó ti ra gbogbo ẹ̀ ara àwọn ìwà ojúṣàájú tá à ń ṣe rèé tó ń fa ìfàsẹ́yìn fún wa ó sì ń fa ìfàsẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ ìjọ ní mọ́ṣáláṣí àìmọye èèyàn ló ti kú òun bẹ̀ẹ̀ gan tó jẹ́ pé nínú ilé wọn wọ́n lọ ń kírun ni wọ́n bá ti kí wákàtí márùn-ún nínú ilé wọn wọn lọ ibì kankan mọ́ torí wípé àwọn ni wọ́n ń ṣe wàhálà ń bẹ̀ẹ́ àmọ́ torí wípé wọn àti rí nǹkan gbélé kí wọ́n máa kó mílíìkì máa kó bàtà lọlé àfáà àbí lọlé pásítọ̀ wọn lẹ́nu ọ̀rọ̀ níbi ló ti ń ṣèsìn ìwà ojúṣàájú ó ti gbilẹ̀ jù láàrin wa ó ń bẹ láàrin àwọn ó ń bẹ láàrin òbí sí àwọn ọmọ ó wà lọ́dọ̀ àwọn òbí wa sí àwọn ọmọ tí wọ́n ń bí nífun ara wọn gan jáde ẹ rí wípé bọ́mọ ilé ìbá ṣe dáadáa lónìí oníyá ọkọrin kì oní bàbá ọkọrin kì bẹ́lẹ̀ yìí bọ́bá tó ti ti pé kò ṣe tí ọ̀dà lọ́la wọ́n tún ti kúrò lọ́dọ̀ rẹ̀ nu wọ́n tún bọ́ sọ́dọ̀ ètò tó ṣe dáadáa lẹ́nìí ìwà ojúṣàájú ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwà ojúṣàájú òun ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí òun ló ń fa ìfàsẹ́yìn fún wa ìyàwó àtọkọ tó ń gbé papọ̀ wọ́n ń ṣojú ṣáájú wọ́n ń ṣojú ṣáájú láàrin ara wọn gbogbo àwọn nǹkan yìí olóńbù wá kù ẹgbẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tá à ń ṣe gan ni ẹ à ń ṣẹgbẹ́ mítìn ni o ìwọ náà wà dáwó lónìí o ẹ̀yìn ẹ̀jà à ń ṣẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kínní kan o ẹgbẹ́ kílọ̀bù o ẹni tó ti ń rówó gbélẹ̀ tẹ́lẹ̀ tó kù díẹ̀ káàtó bóyá tó ní à ẹ dákun olórí wa o ẹ mọ́ bínú ẹ dákun o ìnílẹ̀ ìrówó san láti ibi kíní kan o ìgbà kan ó sì ń ṣe dáadáa nínú ẹgbẹ́ ìlọsíwájú ẹgbẹ́ ní wá ìdàgbàsókè ẹgbẹ́ ní wá àmọ́ torí kò ti sí ní yòókù tẹ wà ń wájú kò sí ní wà nínú ẹgbẹ́ bẹ́ẹ̀ wọ́n lè ní àwọn ah, lè ní ẹ lọ wọ́n lè rán lọ kíṣìnì pé ẹ bomi ẹ lọ pèsè nǹkan tá a máa mu àwọn nǹkan tá a máa jẹ ẹ lọ pèsè ẹ wá fún wa torí pé wọ́n ti mọ̀ wípé kò kú òun kò ní í dá tó pọ̀ jù wọ́n á níwọ̀n bá tó bá kúkú ní náà ní ọ̀dà láàrin ẹgbẹ́ nígbà tẹ́lómi bá ń dá owó márùn-ún tẹ́lómi ń dọ́wọ́ mẹ́ta tí ń dọ́wọ́ mẹ́fà tó jẹ́ pé ọwọ́ kan pondoro báyìí ló ń dá ẹ̀rí pé bọ́ bá fẹ́ ṣe mítìnì báyìí wọ́n ò ní kó lọ ìyá alágbájá ẹ̀yin ẹ lọ jókòó sí kíchìn ẹ ṣe bí owó ẹ lọ bá jókòó sí kíchìn ẹ lọ bá wa máa pèsè nǹkan tá a fẹ́ jẹ àwọn nǹkan tá a fẹ́ mu kó tó di páàkó omi sí ni torí wípé kò tó yín torí pé aṣọ tó ń wọ̀ kò wọ aṣọ tó tó yín kò wọ bàtà tó tó yín ẹ ti mọ̀ wípé kò rọ́wọ́ mẹ́ta dá kò rọ́wọ́ mẹ́fà dá ọwọ́ kan ní ń dá òun lẹ ṣe ràn níṣẹ́ ìyà ìlẹ́ràn lọ kíṣìnì síbẹ̀síbẹ̀ ọmọ ẹgbẹ́ kan náà lẹ sì jẹ́ ìwà ojúṣàájú ni ọlọ́run ọba tó dá gbogbo wa ó dá wa gbogbo wa bákan náà ni ọlọ́run ò ya ẹnìkankan sọ́tọ̀ ṣùgbọ́n torí pé ó ti wà nínú ẹ̀jẹ̀ àwa èèyàn ó ti wà nínú omi ara wa ìwà ojúṣàájú yìí ó ti mọ́ wa lára ká mọ̀ ṣe òun láṣẹ mọ̀ ya ẹnìkan sọ́tọ̀ yàtọ̀ sẹ́nìkan gbogbo àwọn ìwà yìí ó ń bù wá kù láwùjọ ẹ̀yin ẹwà àwọn tó jó lórí wa àwọn tó jó lórí wa pátápátá gan tí wọ́n ń darí wa nílẹ̀ orílẹ̀-èdè tó ń darí wa lórílẹ̀-èdè wa ìwà ojúṣàájú iná bẹ́ẹ̀nbẹ́ wọn á lólówó ń sọ̀rí olówó olòṣì ọmọ sọ̀rí olòṣì kí ló mọ́ lówó tí ò fẹ́ olòṣì kí wọ́n ràn lọ́wọ́ kí wọ́n fà á dìde ojúṣàájú náà ni ojúṣàájú ìmọ̀tara ẹni nìkan kí ló mọ́ mọ́tálíkà tí ò fọ́mọ olówó káwọn náà ó sì fowó kí wọ́n fi ràn dílé wọn lọ́wọ́ káwọn náà ó dìde kí wọ́n kú ònú òṣì ìgbà tẹ́ bá lólówó ní ṣòro olówó olówó mọ pọ̀ sí i tálíkà náà ó sì mọ pọ̀ sí i àmọ́ tí a bá ń fara wa lọ́wọ́ sókè tá à ń ranra wa lọ́wọ́ ẹ rí wípé gbogbo wa àjọ máa wà ní àjọ máa wà níwọ̀n kan náà àmọ́ bá a bá sọ sọ sọ látòní títí dọ̀la. Hmm ìyún ò ní káwọn èèyàn wa kan yí padà àmọ́ bá a bá ń ṣe àwọn ètò báyìí tá à mú àwọn ètò wá a gbọ́dọ̀ mọ fi àwọn àyè kọ̀ọ̀kan sílẹ̀ láti jọ mọ ṣíra wa létí láti mọ fúnra wa lámọ̀ràn wípé báyìí báyìí là ń ṣe kò yọ èmi sílẹ̀ kò yọ ẹ̀yin náà sílẹ̀ kò yọ gbogbo wa sílẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ yẹ̀wò wípé ẹ dákun níbo lèmi náà ń gbà ṣe ìtúlòdì sí ìfẹ́ Ọlọ́run ìwà ojúṣàájú òun náà là ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní abala ọ̀rọ̀ ìṣítí wa púpọ̀ púpọ̀ nínú àwọn tó wà lókè òun náà ni wọ́n ń ṣe é ó wà láàárín ọ̀rẹ́ méjì ọ̀rẹ́ méjì tó jẹ́ wípé ẹjọ́ mu gàárì ni ẹjọ́ ń mu gàárì ẹjọ́ mọ ẹjọ́ mọ dẹ pàkúté kí ẹjọ́ mọ dẹ pàkúté dẹ ẹ̀yìn eku ẹ̀ dẹ kíní kí oko ni àmọ́ torí pé Ọlọ́run ti wá gbé wọ sókè o ti upgrade o ti o ti já kùtùkùtù ọ̀rẹ́ tẹ́ẹ̀jọ wá ń bọ̀ tẹ́ẹ̀jọ tẹ́ẹ̀jọ ṣe tẹ́ẹ̀jọ ṣe láti lẹ̀ tó jẹ́ wípé ẹjọ́ ń gbìyànjú ẹjọ́ struggle ni ìgbà tí ìwọ ti wá dókè o ti wá ráwọn tẹ́ẹ̀jọ wà ní level kan náà tọ́ba wá ní ọ̀rẹ́ ẹ̀gbẹ́ ẹ̀ẹ́dẹ́jọ ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́jàre àwọn ah, tá a bá ń sọ̀rọ̀ láàrin wa jẹ́ ká máa sọ̀rọ̀ wa tá a jọ wà ní level kan náà má máa jẹ́ ká máa sọ̀rọ̀ àwọn tó lò sí wa ah, àwọn tí ò sí lójú ẹ̀ ìwà ojúṣàájú ni wọ́n ń pè bẹ́ẹ̀ níwọ̀n ìgbà tẹ́ni yẹn ò bá ti ṣèkà sí ẹ tí ò bá ti wá ṣubú rẹ tí ò wá palára rẹ ó di dandan kí wọn náà ó ṣe kó o sì fàdìde má ṣojú ṣáájú wípé wà àtàwọn tẹ́ ẹ ti jọ wà ẹ ti jọ wà bákan náà kò sí láàrin yín mọ́ torí pé ojú tó ti mọra kò lè lóhùn ò mọ̀yàn mọ́ kọ́nà ọba kó ṣàánú fún wa kò síbi tí ṣe ò sí kò síbi tí ò sí láàrin àwa èèyàn tọ́lọ́hun ọba dá àmọ́ ẹni tó bá mọ ẹni tó bá mọ ọlọ́run tó sì ní tó sì ní bẹ̀rù ọlọ́run lọ́kàn ẹni pé tẹ́ ẹ bá bárù wọn pàdé àtọlówó àtọlọ́rọ̀ àtẹni tí ò ní àti tálíkà báyìí ẹni wípé yóò bá lẹ́fù gbogbo wọn dọ́gba ni. Hmm. Eh, ìyá mi eh, alájà alájà brown àwọn náà ní nǹkan hmm, lọ́wọ́ ọba kó ṣàánú eh, mọ̀dínà sulaimon wọ́n ní ìyá àbàdàn kò ní rẹ̀ yín ẹ̀kú ètò àmì ọlọ́wọ́n ọba alájà brown wọ́n ló pọ̀ jù láàrin yorùbá pé ó pọ̀ jù láàrin àwa yorùbá pé ojúṣàájú ti pọ̀ jù ojúṣàájú ti pọ̀ jù bẹ́ẹ̀ bá lẹ́lòmíì ọ̀rẹ́ ni wọ́n wọ́n jọ mọ́ sọ̀rọ̀ lórí fóònù o tó bá wà lórí fóònù báyìí wọ́n lè sọ̀rọ̀ wákàtí kan wákàtí méjì ẹ̀yin ẹ jẹ́ kó wà láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ míì tó jẹ́ pé wọ́n jọ wà ní lẹ́vù ẹ wá jẹ́ kó pàdé rẹ̀ ní patí táwọn èèyàn táwọn èèyàn bá wá sọ pé ah ọ̀rẹ́ ẹ̀kọ́ lójó kò sí ẹ wo ẹ wo ẹ fi sílẹ̀ ẹ wo ẹ ah, má sọ̀rọ̀ ẹ̀jẹ̀ rẹ fi sílẹ̀ bẹ́ẹ̀ sì rèé tó bá ti kúrò ní patí ọba ti délé báyìí ní ọlọ́gbẹ́ fóònù ìyá ìyá kàfáyá ẹ wò ẹ má bínú pàtí yẹn ẹ rí pé bí mo ẹbí tí mo wà yẹn mi lè dìde wá kí yín ni ẹ má bínú ojúṣàájú ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ tó ń bá sọ̀rọ̀ lórí fóònù fún wákàtí kan tó o wá rí ní pàtí torí pé o ti wà láàárín àwọn kan o wá fojú parẹ́ o ń gbójú sẹ́gbẹ̀ẹ́ ká má bàa mọ̀ ọ́ ọ́ aláwọn ọba ò fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ àmọ́ bó bá ti wá kúrò ńbẹ̀ wà wá délé wà á lọ máa pè é mọ́mí lágbájá ẹ wò ó ibẹ̀ rí tébù tébù wá jìnnà sí yín ni tébù wá jìnnà sí yín ni àmọ́ gbogbo bí mo ṣe ń tíra láti signal sí yín mo rí gbogbo yẹ̀ ẹ̀wò bẹ̀ ni mo ṣe ní kí n fi yín sílẹ̀ kẹ́ máa jẹ̀gbádùn yín irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ojúṣàájú òun ló ń jẹ́ bẹ́ẹ̀ tá a bá lè pa gbogbo àwọn ọ̀wà yìí tì ẹ rí i pé ìlọsíwájú ò bá wa ìtẹ̀síwájú ò bá wa ìlọsíwájú ò dé àní mọ wà bákan náà mọ́ àwọn ọ̀wà yìí ló sì ń rẹ́ẹ̀kì ẹlòmíì kò ní fura kò ní fura títí títí títí nǹkan wọn fi rẹ́ẹ̀kì ẹ̀tàn pátápátá báyìí ẹlòmíì lè mọ̀ pé tóun ń wù yìí ó lè mọ̀ pé kò dáa ẹlòmíì sì lè ó lè mọ ewu kọ́ mọ́mọ́ pé tóun ṣe ò dáa torí ẹ̀ náà la ṣe ń mú wá pé káwa náà ó chẹ́ẹ̀kì ara wa wò kémi ó chẹ́ẹ̀kì ara mi kẹ́yìn náà ó chẹ́ẹ̀kì ara yín kẹ́wò wípé iye tí mò ń ṣe yìí àṣé mò ń mọ̀ọ́mọ̀ ṣe ni àbí ó ti wà nínú ara mi ǹjẹ́ tí mò ń ṣe ìṣòbojúmu ká lè jọ mọ́ nítẹ̀síwájú fún láàrin ara wa. alájà Brown ẹ ṣé mo dúpẹ́ Mita Diamond wọ́n ní ojúṣàájú gan pẹ̀lú nǹkan tó ba orílẹ̀-èdè yìí jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀run já oríyọmí anin ẹ̀ṣẹ̀ mórí yín o alájà brown wọ́n ní bẹ́ẹ̀ ni alájà brown wọ́n ní inú ilé ọlọ́run gan ló pọ̀ sí ẹ̀yin bẹ́ẹ̀ bá ti ń lọ ṣọ́ọ̀ṣì yẹn ṣáà mọ̀wó dání ẹ mọ̀ mọ̀wó dání wàláyì ẹ lo twenty years ńbẹ̀ kí wọ́n tó fi yín jẹ oyè díkìn ìyá mi ó lì tọ̀ wọ́n ní ojúṣàájú is everywhere mà wọ́n ní ó pọ̀ ní ibi iṣẹ́ náà ó pọ̀ níbi iṣẹ́ ẹ̀ ojúṣàájú ni ìwọ tó bá ti ń ra nǹkan lọ fọ́gàá ọ̀gá ọ̀gá sà mo kàn ń mo ṣe ń bọ̀ ni mo ya ni mo ya history mo wá ní kí n ra kíní ìwà fún yín pé kẹ bá wulẹ̀ ṣe wàhálà lọ jẹ lunch ó ṣẹ̀ṣẹ̀ dé ni o ẹni tó ti wá wà níbi iṣẹ́ tí ò pa ibi iṣẹ́ jẹ tí ò léètì rí tó mọṣẹ́ rẹ̀ níṣẹ́ tó ń ṣe déédéé kò ní rí promotion gbà o kò ní rí promotion gbà àmẹ́ni tó jẹ́ wípé ọ̀gá ti mọ̀ fóun ríire jẹ ọ̀gá ṣe é nídìí anything ṣe é nídìí àwọn àwọn ọ̀yàyà àwọn ọ̀yàyà àyà àwọn ọ̀yàyà wèrè àwọn ọ̀yàyà òṣì ẹ̀ rí wípé yóò mọ̀ gba promotion léraléra ni ojúṣàájú ló ń jẹ́ bẹ́ẹ̀ ojúṣàájú ni gẹ́gẹ́ bí ìyá mi onítọ̀ ṣe sọ pé ó pọ̀ níbi iṣẹ́ gan mítà diamond wọ́n ní òótọ́ ọ̀rọ̀ ni alhaji abraham wọ́n ló pọ̀ káàkiri ṣùgbọ́n nílé ìjọsìn ló máa ń dùn ènìyàn jù bẹ́ẹ̀ ni o. Eh, ló mọ̀ ń dún ènìyàn jù ọláyínká anífowóṣe adéọ̀sùn mo rí yín ẹ̀ka àbọ̀ sórí ètò ìyá mi alhaji abraham ṣe wọ́n ní ìwà ènìyàn dúdú nù bẹ́ẹ̀ ni adéọlá adéyẹmí wọ́n ní good evening ìyá mi eunice ọ̀ṣúndèyí mo kí yín ẹ̀ka àbọ̀ sórí ètò samuel adélékè mo rí yín ìyábọ̀dé clay ẹ̀ṣẹ̀ mo rí yín alhaji abraham wọ́n ní ìgbéraga àìnífẹ̀ẹ́ ni bàbá mi ọlá unif ẹ̀ṣẹ̀ ìyá mi onítọ̀ wọ́n ní very true ó já sọpẹ́ olúmídé wọ́n ní ọ̀gá o ẹ̀yà mi eunice wọ́n ní ìyá àbàdàn ẹ̀kú ètò azan àríkẹ́ adé ìtọ́ ibat mo rí yín ẹ̀ka àbọ̀ sórí ètò bẹ́yìn náà bá ti ń wò ó ẹ̀ máa bá mi ṣíà rẹ̀ fún àwọn èèyàn wa nílé kí àwọn náà rèé kán lè jẹ ìgbádùn ètò yìí ẹ máa bá mi ṣíà rẹ̀ ìyá mi àmọ́rí o <laughs> bàbá mi ọlá jabaa wọ́n ní good evening o ẹ ṣeun bàbá mi ẹ ire olúwa kò fún ọ ládùnjọyè ìyá mi dáadáa ẹ àwọn tí a nù níléeṣẹ́ ìbílẹ̀ rédíò ìyá mi ire olúwa kò fò ẹ láwùjọ wa nù níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ ṣeun ìyá mi kò ní rẹ̀ yín o Ismaila Odúrìndé wọ́n ní ẹ kú ìrọ̀lẹ́ mà Ismaila wọ́n ní ẹ kú ìrọ̀lẹ́ mà ẹ kú ètò gbogbo yín pátápátá náà ni mò ń kí káàbọ̀ sórí ètò yìí pé ẹ̀kú ìgbádùn ètò yìí lábala ọ̀rọ̀ ìṣítí wa níbẹ̀ náà láwa yìí ìyá mi Eunice wọn ní ìyá àbàdàn ẹ̀kú ètò ẹ ṣeun ṣe mo rí yín mo rí yín ẹ káàbọ̀ sórí ètò yìí tá a bá ń sọ̀rọ̀ nípa ìwà ojúṣàájú yìí tá a bá ń sọ̀rọ̀ nípa ìwà ojúṣàájú táwọn èèyàn wa mọ̀ ń wù táwọn èèyàn wa tí wọ́n mọ̀ ń ṣe ẹ̀yin èèyàn mi ẹ dákun kí lẹ̀yin lérò wípé ó fà á gan-an kí lẹ lérò wípé ó fà á gan-an tí àwọn èèyàn fi ń ṣe bẹ́ẹ̀ ṣáì nífẹ̀ẹ́ tó ni ṣé gbéraga ni ṣó ti wà nínú ẹ̀jẹ̀ wọn ni ṣé ìwà wọn ni àbí wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni kí ni nǹkan tá a lè pé gan tó fà á táwọn èèyàn wa tí wọ́n fi mọ́ wu ìwà ojúṣàájú mo fẹ́ kẹ́ ẹ bá mi dá sí i ní abala yìí kájọ gbé yẹ̀wò láàrin ara wa kí lẹ̀yin lérò pé ó fà á ìwà ojúṣàájú yìí táwọn èèyàn wa míì ń wù ó wà láàrin àgbàlagbà ń bẹ láàrin ọmọdé ó ń bẹ láàrin ó wà lára àyá àti bàbá sáwọn ọmọ tí wọ́n bí ó ń bẹ ń bẹ ó wà láàrin ọkọ àti ìyàwó ń bẹ ń bi iṣẹ́ kí lẹ lérò pé ó fà táwọn èèyàn wa tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ kí ni èrò wọn gan kí ni nǹkan tí tí wọ́n ń gbìyànjú láti ṣe gan tí wọ́n fi ń burú wà bẹ́ẹ̀ ó náà ni mo ti làálẹ̀ lẹ́sẹẹsẹ pé ó lè wà láàrin ọ̀rẹ́ tẹ́bí ó bá lọ́rẹ̀ẹ́ ń patí báyìí ọmọ ọlọ́mọ yóò kàn blunt ẹ̀ ní àgbójú sẹ́gbẹ̀ẹ́ yóò ṣe nígbà tí yóò rí àwọn tó dẹ́kun náà àmọ́ báwọn yẹn mọ báwọn dọ̀wẹ́kẹ̀ torí pé ó ti mọ̀ pé kò sí ní lẹ́vù òun hmm. ojúṣàájú ló ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sì wàá pàdé ara yín tẹ́ mọ̀ kíra yín lẹ́mọ̀ pàtẹ́wọ́ pàápọ̀ àmọ́ kìí ṣẹni tó o lè pàdé ní patí tó o lè kí táwọn èèyàn lè rí mọ́ ojúṣàájú òun náà ní í jẹ́ bẹ́ẹ̀ kí lẹ lérò pé ó ń fà á láwùjọ wa kí lẹ lérò pé ó fà á sáwọn èèyàn wa tí wọ́n fi ń hùwà bẹ́ẹ̀ ẹ Prosper Michael wọ́n ní ẹ kúrò lẹ́yìn àbàdàn ẹ̀kú ọjọ́ mẹ́ta ìsìnkú iṣẹ́ ọlọ́run á gbọ́ ti gbogbo wa ẹ wọ́n ní Prosper Ayọ̀bámi Michael ló kì í láti Mali coordinator war against human trafficking ní ìlú Mali ẹ ṣé mo dúpẹ́ mo kì í káàbọ̀ sórí ètò màá ṣí ojú òpó sílẹ̀ báyìí bóyá yìí náà ní gbólóhùn kan méjì tẹ́ ẹ fẹ́ fi há ẹ tẹ́ ẹ fẹ́ fi sí i tí kó tó di pé a mọ̀ tẹ̀síwájú Yẹmítà Diamond wọ́n ní àfojúdi ni hmm, wọ́n níwà àfojúdi ni tẹ́ bá wojú aago yín aago mẹ́jọ òun náà ló kù ṣẹ́jú méjì ìyẹn níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa lára àgbàyídá òun náà lélẹ́yìí lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà láwa yìí pẹ̀lú mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rèé náà ní bẹ̀ lórí ètò tí àtijọ́ ń fi gbogbo ẹ̀ tó ti jọ ń kù mú bí ìdodo ẹ̀fọn ojú òpó wa wọn ò sí ilẹ̀ báyìí bóyá ẹni gbólóhùn kan méjì tẹ́yìn náà fẹ́ fi kún un kó dòdì pé a mọ̀ tẹ̀síwájú lórí ètò ojú òpó wa náà ní zero seven four five nine three five three seven double nine zero seven four five nine three five three seven double nine òun náà ni ẹ lè fi pè wá wọlé fáwa tá a wà ní UK àwa tá a wà ní Europe tá a wà ní Nàìjíríà a bá fẹ́ pè sórí WhatsApp wa plus four four seven four five nine three five three seven double nine òun náà ni ẹ lè fi pè wọlé sí ojú òpó bẹ́ẹ̀ bá wo ojú òpó wa báyìí ẹ̀ o ti wà ní ṣíṣí báyìí aago mẹ́jọ òun náà ló kù ìṣẹ́jú kan báyìí iléeṣẹ́ wa a ní bí ìṣẹ́jú bíi márùn-ún láti gbé yẹ̀wò bóyá nǹkan tẹ́yìn náà bá fẹ́ fi kún kó tó di pé a mọ̀ tẹ̀síwájú lórí ètò ojú òpó wa ó wà ní ṣíṣí láti pè wọlé ẹ jẹ́ ká máa gbọ́ bó ṣe lọ lọ́dọ̀ tìyín náà ohun tẹ́yìn náà rí sí ojú tẹ́yìn náà fi wò ó àbí nǹkan tẹ́yìn náà lérò wípé ó fà á láwùjọ wa láàárín àwọn ọ̀pọ̀ èèyàn wa tí àjọ kílẹ̀ yìí náà lérò pé ó fà á lórí ètò níbẹ̀ náà la wà yìí ẹ jẹ́ kí a jọ dá sí i ojú òpó wa ó ti wà ní ṣíṣí ẹ ká jọ gbé yẹ̀ lórí ètò mọ́ ń bọ̀ náà. ìrònú ò máa ìrònú ò máa pápọ̀ rí o ìrònú ò máa ohun tó ń ṣe táyé kọ́lá lè kẹ́hìndé o ìrònú ò máa pápọ̀ rí.

One is selfish people's self-centered attitude anyone behaving in that manner doesn't deserve me anymore once notice them let them go. ó ni ìyá mi sọ yìí wọ́n ní àwọn ẹ̀ka èèyàn ló ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní àwọn selfish people àwọn tó nímọ̀ tara ẹni nìkan tó wà self-centered wọ́n ní àwọn ni wọ́n máa ń hùwà bẹ́ẹ̀ wọ́n ní anybody tó bá ti behave bẹ́ẹ̀ wọ́n ní onítọ̀hún wọ́n ní kò tiẹ̀ ní kò tiẹ̀ ní rí àwọn ọmọ láìlẹ́dẹ́ pé yóò rojú àwọn nílẹ̀ wọ́n nítorí pé àtàwọn bá ti lè dá wọn mọ̀ lẹ́ẹ̀kan báyìí àwọn fẹ́rẹ́ gẹnu ìyá mi onítọ̀ àwọn náà ni wọ́n tẹ̀ wọlé Esther Ajayi mo rí ẹ o mo rí ẹ ìyá mi òṣè tó darapọ̀ mọ́ wa ní orí ètò ojú òpó wa ó wà ń ṣíṣí bóyá yìí ní gbólóhùn méjì tí ẹ̀yin náà tẹ́ fẹ́ fi kún lórí ètò níbẹ̀ náà láwa islamia odùnrìndé wọ́n ní àfẹ́mí àfẹ́mí ni hmm. wọ́n ní ìwà àbàjẹ́ ni àti ọ̀kánjúà wọ́n ní ìwà ìbàjẹ́ àtọ̀kánjúà ló fà á àti wá àfẹ́mí àfẹ́mí àfẹ́mí àfẹ́mí tí múni tẹ́ Hmm àfẹ̀mí àfẹ̀mí ti mú ní tẹ́lẹ̀ àwùjọ wọn ni òun ló máa ń fà á ẹ ṣeun ṣe mo dúpẹ́ ìyá mi. Hello ìbílẹ̀ rédíò ẹni tí ń bẹ lójú òpó ẹ mọ̀ ká ẹlẹ́mu mọ̀ kí yín. ẹ kalẹ́ mà. ẹ lẹ́ ìyá mi mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò ẹ lẹ́ ẹ ṣeun ṣeun ìyá mi ẹ ṣeun o ẹ ṣeun ìyá mi ọlọ́wọ́n bá ń dá sọ́rọ̀ tìyín náà o ẹ ṣeun mo dúpẹ́ mà ọ náà rèé ẹ dákun ẹ bá ń dá sí i tọ́pìkì mi jẹ́ ojú ìṣáájú. bẹ́ẹ̀ ni mà. Hmm. ojú ìṣáájú ó ti ó ti wà nínú ẹ̀jẹ̀ wa láti kékeré wa. Hmm. ṣé ẹ mọ̀ láti ìgbà àwọn òbí wa bí ó ṣe sọ hmm. tó jẹ́ pé wọ́n á fi ọmọ kan máa kẹ́ ọmọ kan tàbí ó máa bọ́bọ́ kan bí lójú kan ní ìbárí tí ó kù díẹ̀ ah, káàkiri. ẹ̀wọ̀n ìyá mi ìyá mi ẹ̀ ní sọmọnù láéláé. Hmm, àmì àṣẹ ìdùnnú àmì ìyá mi àtẹ̀yìn náà. ọmọ tó tó kiri yẹn ó lè di stabilize ọmọ tó jẹ́ pé tọ́mọ gan bá wá dàgbà tó di àgbàlagbà kiri hmm. yẹn máa wà nínú ẹ̀jẹ̀ hmm. òun ló jẹ́ pé ìgbà míì ti bá rí ìwà àwọn èèyàn wa kò kí máa ń bí nínú mo máa ń pé báwo ni upbringing onítọ̀hún ṣe jẹ́ hmm. báwo ló ṣe dàgbà irú ilé wo ló ti dàgbà o hmm. gbogbo ìwà tí ẹ̀dá bá mú ìrírí ayé yìí ẹ lọ wo àtìgbà ìdí ẹ̀ wá. Hmm. láàárín ọ̀rẹ́ sí ọ̀rẹ́ ọmọ mi lè kí ìkẹ́ lórí pé ìyá ẹ̀ àti ọ̀rẹ́ ìyá ẹ̀ wọ́n ṣe ń ṣe pọ̀ bí ìyá ẹ̀ ṣe ń ṣe sáwọn ọ̀rẹ́ ẹ̀ òun náà kì í ṣe ìwà sí fún àwọn ọ̀rẹ́ tí òun náà àtúnwò náà dàgbà kan. bí ìyá àwọn náà kúkú ṣe é ṣe nu. bẹ́ẹ̀ ni hmm. ẹlòmíì ò wọ́n láì bá hmm. ẹlòmíì wò pé bí èèyàn ṣe ń hùwà nìyẹn tó bẹ́ẹ̀ ó máa ń dùn mí pẹ́lú mi torí ìwà ẹlòmíì ń ga ṣùgbọ́n ìwà ojú ìṣáájú yẹn ó kù díẹ̀ káàtó. Hmm. ẹlòmíì ìgbéraga ló fà á ẹlòmíì fẹ́ bá ẹgbẹ́ pé by fire by thunder. torí ẹ̀ wá hmm. ẹ̀ ṣe wọ́n á try láti wò pé ah, àwọn lẹ́bù mi lè léyìí o ẹni yìí ò ṣe lẹ́bù mi o hmm. so jẹ́ kí n bá àwọn lẹ́bù mi ṣe pọ̀ bí ọ̀rọ̀ fẹ́ sọ ọwọ́ lè gbélé tán kan ní ah, ọ̀rẹ́ ẹ̀rọ ta sí ọ̀rọ̀ wá kí mi eh. ní ìwà àwọn làwọn mọ̀ọ́mọ̀ máa tẹ̀ bá ṣe pọ̀ torí pé lẹ́bù hmm. àwọn yàtọ̀ sí lẹ́bù ìtọ̀nù. bẹ́ẹ̀ ni bí mo ṣe lẹ́ẹ̀kan ilé ìjọsìn ìyẹn ló máa ń dùnyàn jù. Ah, torí kéèyàn ṣe wàhálà nílé ìjọsìn irú nǹkan bẹ́ẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sí mi rí. Hmm. kéèyàn máa gbé wọn kiri máa dáná fún wọn máa ṣe gbogbo ẹ̀ wọ́n wá èèyàn kan wá dé pàdé ah. wọ́n lè torí ìwé wọ́n ṣe ojúṣàájú wọ́n torí ìwé kan hmm. hmm. gbé síbi tí ò yẹ kó wà. wọ́n torí owó wọ́n gbé síbi tí ò yẹ kó wà. olúwo máa wo gbogbo wàhálà àti iṣẹ́ fún jọun wọ́n torí àwọn nǹkan ayé nǹkan afẹ́ ayé hmm. wọ́n gbé ń tàn wọ́n sí ibi tí ò yẹ kó wà. Hmm. ní ìwà èèyàn kan wà ń bẹ̀ tó jẹ́ pé ó bá wọn ṣe wàhálà ní ìlẹ̀kẹ̀kẹ̀ nígbà tí kò sí nǹkan kan nígbà tí ìjọba ò fẹ́ nǹkan kan. tí ò ṣèrò tí ò sí nǹkan kan hmm. bẹ́ẹ̀ pé tẹ́ńtọ̀ ń ti ná ìwọ̀nba owó díẹ̀ tó ní tó ti bá wọn pèrò tó ti bá wọn ṣe wàhálà tó ti fo fara sìn tó ti fi ẹ̀mí sìn ìyẹn ló máa ń gbìyànjú èmi èmi wò pé láàárín sí èmi o gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́wọ̀n ara tí hmm. bá níyàn tó ń ṣe dìsàbí sí mi mi ò ní láti dúró sínú orí relationship yẹn máa tẹ̀síwájú pẹ̀lú ìgbésí ilé ayé mi ni hmm. ṣùgbọ́n àárín ìjọ náà kéèyàn bá ti ṣe ìwọ̀nba tó ń fẹ́ ṣe fọ́lọ́run kéèyàn tẹ̀síwájú pẹ̀lú ilé ayé ilé ayé ò parẹ́ bẹ́ẹ̀. Hmm. ẹ wọ alájà ẹ ṣeun ìyá mi ẹ ní dààmú láéláé ọpọlọ yín ò ní dàrú o làkà yín ò ní dọ́bà ẹ ṣeun mo dúpẹ́ ìyá mi ẹ mọ bá mi bẹ́tò bọ̀ náà ẹ ṣeun mo dúpẹ́ ó dàbọ̀ náà tí ọ̀rọ̀ náà lẹ́gbọ́ yìí lẹ́nu alájà wa ẹgbẹ́ tí wọ́n sọ yìí ò tó ọ̀rọ̀ ni tẹ́ ẹ bá wo àwọn ọ̀wà míì tẹ́lòmíì ń wo àwọn òwò ojúṣàájú míì tẹ́lòmíì ṣe ẹ rí wípé ó ti wà lára rẹ̀ láti kékeré níbi tó jẹ́ báwọn ìyá míì ojú ẹnìkan báyìí ni wọ́n ti mọ bá kejì wí torí pé ó ṣe dáadáa torí pé òun ti ṣe dáadáa ó ti ra búrẹ́dì wálé ó ti ra búrẹ́dì wálé àbó ti ó ti fi ó ti fi sílípáàsì two hundred naira kó ti fi jù lórí wọ́n mọ̀ wá múyàn wọ́n mọ̀ fọ̀rọ̀ burúkú gun la ẹ rí wípé tí irú nǹkan bẹ́ẹ̀ bá bá wọn dàgbà ìyún nǹkan máa ń fà á tí ìjà àárín àwọn ọmọ mi gan rẹ́ tójú pé wọ́n mọ̀ ní à ní kí ni kí ló kà wọ́n pẹ̀lú ẹbí ẹbí ńgbà tí ìyá wọn ṣe ọ ni wọ́n mọ̀ ṣe nǹkan sí i ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ mọ́ka gbogbo àwọn nǹkan báyìí báyìí ló fà á tó bá sì ti wà lára ọmọ ẹ̀rì wípò náà ni ó bá dé ta ni ó bá dáwùjọ rẹ̀ yóò bá dáàrin ẹgbẹ́ yóò bá délé ìjọsìn nínú mọ́ṣáláṣí ni yíbikíbi tó bá wà náà ni ọmọ bá lọ yóò bá débi iṣẹ́ torí pé yóò ti mọ́ lára ó ti mọ́ lára ó ti wà nú ẹ̀jẹ̀ àwọn míì sì mọ́ mọ̀ọ́mọ̀ ṣe ni wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni láti bọ́ ọmọlàkejì wọn nínú jẹ́ láti bà ọmọlàkejì wọn nínú jẹ́ láti fìbànújẹ́ kún láti fìbànújẹ́ sínú ayé rẹ̀ wọ́n mọ̀ mọ̀ mọ̀ ṣe ni àmọ́ kí là á pè léyìí kí là á pè léyìí sí gbogbo àwọn nǹkan kéékèèké tó fà á náà rèé gbogbo àwọn nǹkan tá a fojú sí tá a kà kún yìí olófà tíwà tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìwà ọ̀tẹ̀ tó fi ń gbilẹ̀ láwùjọ wa níbo la wá fẹ́ bá yàrá pálọ̀ já níbo la fẹ́ bá já níbo la fẹ́ bálẹ̀ níbo la fẹ́ bá dàn tílé ayé ọ̀hún ò fi rojú tí ó fi ráyè ẹ ṣe ṣe mo dúpẹ́ gbogbo yín pátá náà ni mo kí lórí ètò mítà diamond wọ́n ní ẹni tó bá wúrú ìwà báyìí wọ́n ní àti garú òun tòun ó mọ̀ ń nira láti garú èèyàn bẹ́ẹ̀ a mọ̀ ń nira abdulganiu kọmọláfẹ́ aramọni wọ́n ní ìyá àbàdàn báwo ni iṣẹ́ òwà pa mo wà ó mo wà pa mo wà kàńdàn o ọlárẹ̀wájú àdàbí o wọ́n ní ẹjọ́ èmi gbóhun tẹ̀ ń wí torí sáfíìsì ò dára lọ́dọ̀ wa ó ṣe dára ni wọ́n ní please i need brief ohun tá à ń sọ̀rọ̀ lé lórí òun náà ni wípé ìwà ojúṣàájú ìwà ojúṣàájú tá à ń ṣe láàrin ara wa ìwà ojúṣàájú tá à ń wù síra wa pé ṣé eléyìí ṣó dáa ṣó bójúmu láàrin ara wa láàrin àwùjọ ní láàrin òbí sáwọn ọmọ láàrin ọkọ àtìyàwó ẹ̀ẹ́rì ìyàwó míì tó ẹ̀rọ ọkùnrin kan tó fẹ́ yàwó méjì ọkùnrin tó fẹ́ yàwó méjì kò mọ léètò kò mọ léètò ojúṣàájú báyìí ni ó mọ ṣe yóò mọ fìyàwó yóò mọ fi láyàálé lójú ni tàbí kó mọ fìyàálé kó mọ fi láyàwó lójú yóò máa bà ìyàwó jẹ́ fún ìyáálé yóò máa bà ìyáálé jẹ́ fún ìyàwó yóò máa bà wọ́n jẹ́ fúnra wọn yóò máa ṣojú ṣáájú gbogbo orú nǹkan bẹ́ẹ̀ gan kì í jẹ́ kẹ́mi ọkùnrin ogun torí wípé ibi délé ìbá ti ń sáré tiẹ̀ tíyùn ti ń sáré tiẹ̀ wàhálà ìjọ kan náà ìjọ kan báyìí lẹ̀ níhun ìlókun ẹ̀mí wọn jà pàtì báyìí ó wà níbi iṣẹ́ kò síbi tí ò sí òun náà ní tá à ń sọ̀rọ̀ lórí pé kí ni nǹkan tó ń fà á kí la lè sọ pé ń fa ìwà ojúṣàájú yìí láwùjọ wa ní láàrin wa ní láàrin ọ̀rẹ́ kí la lè sọ pé ń fà á ṣègbéraga ni àbáfojúdi àbá àmọ́mọ́ ṣe ni àbótiwànú ẹ̀jẹ̀ ni kí ni nǹkan tó fà á òun náà ní tí à ń béèrè fún tí à ń sọ lé lórí ẹ ṣeun ṣeun ẹ alhaja brown ẹ ṣe elijah kúmúyì mo kí yín o bàbá mi ẹ káàbọ̀ Oríọlá Ọlọ́tàn Obron ẹ ṣé mo dúpẹ́ lórí ètò níbẹ̀ náà la wà yìí ìpè tó pè wá wọlé lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá tún lè pè wá wọlé ẹ bá lè pè wá wọlé padà Prosper Michael wọ́n ní àìníbẹ̀rù Ọlọ́run ló fà á ló ń fa ojúṣàájú níbikíbi wọ́n ní people serve people serve God but they don't know God wọ́n ní if they know him they will fear him pé àwọn èèyàn kan ń sin ọlọ́run ni wọn ò mọ ọlọ́run ọ̀hún wọn ò mọ ọlọ́run ọ̀hún tó bá jẹ́ wípé wọ́n mọ ọlọ́run ọ̀hún ni wọ́n ó sìn tọkàntọkàn pé tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ ẹ rí wípé wà ojúṣàdùn kò ní pọ̀ nínú ilé ọlọ́run ẹ̀fẹ̀yìṣara rufus jaga wọn ni ẹ̀kú ètò mọ́kìyín bàbá mi azeez abiola mórí yín ìyá mi òkìkí jésù jp ẹ ṣeun ṣeun mórí yín lórí ètò níbẹ̀ náà la wà yìí ní iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbi tí o ti ń dún tó ń dùn tí gbẹgbọ́n tó ti ń kán sí i ẹ̀yin náà ẹ bá wa ṣíà fídíò yìí ẹ bá wa ṣíà fídíò yìí ẹ̀yà mi fèyíṣẹ́ Rufus Jaga wọn ni ẹ̀kú ètò lórí ètò níbẹ̀ náà láwa yìí tá a bá rí bí ìpè kan sí ẹni tó pè wá wọlé lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ bá lè pè wọlé padà ká mọ̀ bọ́ sí abala tó kàn lórí ètò yìí bẹ́ẹ̀ náà bá ti ń wò ó ẹ máa bá wa ṣíà fídíò yìí ẹ máa ṣíà rẹ̀ kí àwọn èèyàn wa nílé káwọn náà ó lè jàǹfààní ẹ̀ ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ dẹ̀ lè máa gbọ́ wa lórí TuneIn Radio ẹ lè máa gbọ́ wa lórí TuneIn ẹ lè máa gbọ́ wa níbẹ̀ ẹ search fún ìbílẹ̀ rédíò lórí TuneIn ẹ máa gbọ́ wa ńbẹ̀ kétékété lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa lórí page wa ìbílẹ̀ radio UK ẹ máa gbọ́ wa bẹ́ẹ̀ náà lẹ́sì máa wù wá níbẹ̀ lórí ètò náà la wà yìí bá a bá rí bí ìpè kan tí a bá gbà á sí àpò àmọ́ lọ sí abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa nípa tá a ti máa ń sọ̀rọ̀ nípa ẹbí nípa ará nínú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ẹbí láàrin ọkọ àtìyàwó ẹni tí ń lọ nínú ilé wa tí ń lọ nínú ẹbí lábala ìdílé aláyọ̀ òun náà àákànlù bẹ́ẹ̀ èyí sì ní nǹkan tẹ́ fẹ́ sọ sí i a fi bí ìṣẹ́jú méjì lẹ̀ fún ẹni tó bá tún fẹ́ pè wá wọlé láti bá wa sọ sí ẹ ṣeun mò ń bọ̀ ná. ṣọ́ọ̀bù wa kúmọ̀ ọdún yìí mọ̀ fọ́ yára yìí. four five nine three five three seven double nine òun náà lẹ lè fi pè wọlé sí ojú òpó yìí zero seven four five nine three five three seven double nine òun náà lẹ lè fi pè wọlé ẹ tí bá fẹ́ pè wá láti Europe àbí láti Nàìjíríà ẹ lọ ẹni tí ń pè wá láti. bàbá mi láti Mali rèé o ẹ mà kú dédé àsìkò yìí ẹ kú dédé àsìkò yìí o ẹ ṣeun bàbá mi alàgbà Prosper Michael kọ́ yìí. pẹ̀lú ojúṣàjú nílé ayé náà wáyé hmm. hmm. kò sífẹ́ náà ni. Hmm. pé àìsífẹ́ náà ní fà á. gbígbé sí ní ìfẹ́ làkọjá òfin ọlọ́ọ̀bá tó sọ pé ìfẹ́ làkọjá òfin ó kó gbogbo ẹ̀ dání gbogbo nǹkan bá ti ní ayé ìfẹ́ lè ó bá dúró kò sí nǹkan méjì hmm. tí ìfẹ́ bá ti lè wà láàrin wa gbogbo ìtàn yóò máa lọ déédéé gbogbo ìṣòro sì máa máa tò. Hmm. àtọ́lówó àti tálíkà lèyìn ó kó pọ̀ sójú kan. Hmm. ìfẹ́ ló máa mú kí ìdòrò máa wá àtẹnudẹ́yẹ fẹ́ràn àtẹnudẹ́yẹ fẹ́ràn ṣùgbọ́n tẹ̀lé bá ti dìfẹ́ràn sí wọn gbogbo wọn inú wọn máa tù síyàn ni lẹ́sùn gbogbo bí táwa wà lọ́jọ́ tèmi tó bá sì fẹ́ àwọn tẹ̀yìn ò bá sì fẹ́ náà ni wọ́n máa dá wà láàmúlẹ̀ sílẹ̀ ilé ayé èèyàn. ó gbogbo oníṣàtú níbi tíbi ilé ayé nílé iṣẹ́ ni oníṣọ́ọ̀tì ni o nílé ayé ọkọ àtìyàwó náà ni kò níṣẹ́ náà nì. tí ọlọ́ọ̀bá náà ló bẹ̀rẹ̀ sọ pé kí ọlọ́ọ̀bá kó fún wa ní ìfẹ́ ìfẹ́ òtítọ́. àmín kì í ṣe ìfẹ́ láàrin ìyàwó àtọkọ nìkan náà ní ká fẹ́ràn ara ẹnì kejì wa tó gbogbo ẹ̀ òfin òfin ọlọ́run ìgbẹ́lú bá dúró ìyẹn jẹ́ contribution tèmi o. ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi láti ìlú Ìmálì ẹ ṣe gan ni a dúpẹ́ ẹ ṣeun bàbá mi àmì ọlọ́run ẹ ṣeun mo dúpẹ́ ẹ mọ̀ bá abẹ́tò bọ̀ náà tó ọ̀rọ̀ náà lẹ́tù ti gbọ́ látẹnu bàbá wa tí wọ́n pè wá wọlé yìí wọ́n láì nífẹ̀ẹ́ náà ni pé bá a bá nífẹ̀ẹ́ àtolówó àti tádíkà àtẹni tí ò tó wà àtẹni tó wá tó tó wá ojú kan náà láàfìjọ kó gbogbo wọn àní mọ aṣojú ṣáájú pé lágbájá ò tó mi n ò lè bá lámọ yín rìn n ò lè bá lámọ yín ṣe lámọ yín ò sínú ẹni tí mo lè mọ bá sọ̀rọ̀ ojú ṣáájú náà ló jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run tó wá dá wa yìí gan gbogbo wa náà ta wá là ń léjọba ọlọ́run ojú ṣáájú ò sí ń ọlọ́run wàláì ojú ṣáájú ò sì sínú fọ́tò bó o bá ṣe jókòó báyìí náà lọ́ọ́ bára rẹ èèyàn ọba àjókòó kan gapá báyìí ẹ rí páwọn bàbá wa láyé ẹjọ́ òun bí wọ́n fẹ́ ya fọ́tò báyìí bí wọ́n ṣe gapá rẹ̀ pẹ̀lú wọ́n gapá báyìí àwọn ìyá wa náà gbà náà báyìí wọ́n gapá báyìí ni pé kí gbogbo rẹ̀ lè hàn nú fọ́tò àmọ́ ní ìsìn láti fi pákéjì sí bàbá fẹ́ ya fọ́tò ní ìsìn àmọ́ dẹ́sígì ni bá ṣe ń dẹ́sígì bẹ́ẹ̀ láàmọ̀ sí báyìí bẹ́ẹ̀ láàmọ̀ sí báyìí ayé ìgbà kan àwọn bàbá wa wọ́n jókòó gẹ́gẹ́ là gbọ́wọ́ ọjọ́ ni bẹ́yàn bá ti jókòó òní ò gbára rẹ̀ torí pé ojúṣàájú kò sí ní ìjọba ọlọ́run hmm. eh, ìyá mi ó ní tọ̀ wọ́n nítorí pé kò sífẹ̀ẹ́ ni wọ́n nífẹ̀ẹ́ ti kúrò nínú ìjọ ìwàkúwà ló kù látòrí pẹpẹ títí dé ó fi dé ẹnu ọ̀nà ìjọ àìsífẹ̀ẹ́ ló wà níbẹ̀ eh, bàbá mi ọlá unif mo rí yín Oríọlá Ọlọ́tọ̀ Obron ẹ ṣeun bàbá mi Godwin Isaac ẹ ṣé mo kí yín ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín pátápátá òun náà ni mò ń kí wípé ẹ káàbọ̀ sí orí ètò yìí àìnífẹ̀ẹ́ wọn ni òun náà ló ń jẹ́ bẹ́ẹ̀ hmm, àìnífẹ̀ẹ́ òun ló ń jẹ́ bẹ́ẹ̀ lórí ètò níbẹ̀ náà la wà yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tiwantiwa lára àgbàyídá nílùú UK abala ìdílé aláyọ̀ òun náà ni àkànlù ní àìpẹ́ mò ń bọ̀ náà. olórí ọmọ wúrà mọ́tò adékìlájẹ gbọdọ̀ olóòlọ́sí ayára akẹ́kọ̀ọ́ owó ọmọ máa tó méjì adọ́gbẹ́rú wọ́n máa jẹ́ pẹ̀fọ́ ọmọ ẹ̀rú ní sinmi ẹ̀fọ́ gbogbo ọlọ́lọ́mọ ọ̀dà ni mo bá àjẹmọ̀ mi kó fún ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀.

Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization. Àwọn nọ́mbà tó débẹ̀ yìí o pẹ̀lú oríṣiríṣi ètò onílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yìí ẹ̀fẹ̀ alága fún engagement yìí ẹ̀fẹ̀ children entertainer àbí ẹ̀fẹ̀ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yìí ẹ má làágùn jùmọ̀ mọ́ authentic organization kan tún ti gbèdé fún gbogbo ìmọ̀wé yìí ìwé ọ̀rùn lẹ́gbẹ́dẹ́ fún gbogbo ayẹyẹ yìí event planning lẹ́fẹ̀ẹ́ni fún gbogbo ayẹyẹ yìí ẹ̀yìn fi ẹ̀sìn nìkan abẹ́tẹ̀ tí wò gbogbo olùṣèfẹ́ ṣèmọ̀wé yìí ẹ má nìkan mọ̀ ẹ̀mẹ́fọ̀lẹ̀ ẹ̀mẹ́pẹ̀rù authentic entertainment organization wọ́n ti wà nínú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yìí tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìmọ̀wé yìí ẹ láàgùn jìnnà wọn bẹ ní kàlùfín wọn bá yín ṣe gbogbo ayẹyẹ yìí wọn bá yín mú mc àwọn ọgá ni olórin ni ṣùgbọ́n ẹ̀sà tí wọ́n ní gbogbo ẹ̀ pátápátá ní ìbẹ̀lẹ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn authentic entertainment organization ìlú lọ́dọ̀ náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí a bá ti fẹ́ ṣàyẹyẹ yìí ẹni ẹ̀pẹ̀ wọ́n lè ní kò síbi tí ọlọ́jà wọn ò dé ẹ̀pẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 two five nine four four. four three or seven four two four seven two eight seven four three ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tí a lè pè wọ́n sí tàbí kí a lọ sí ímeèlì wọn mọ̀lẹ́ọ̀sẹ̀wọ̀ àti yahoo dot co dot uk wọ́n ń bẹ lórí twitter wọ́n ń bẹ lórí facebook bẹ́ẹ̀ ni kò sí àpò wọn lónìí gbogbo ibikíbi tí a bá ti fẹ́ ṣàyẹ̀wò yìí ìlú ọ̀rùn ló bá dé sí wọn lónìí authentic entertainment organization ìlú ọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí sì rí pé mo bu olóyún ẹ ṣeun ṣeun ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa ìyẹn níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò abala ìdílé aláyọ̀ òun náà ni àkànlù báyìí lórí ètò tí ṣe abala kejì lórí ètò yìí bẹ́ẹ̀ bá wojú aago yìí ẹ rí wípé aago mẹ́jọ òun náà ló ti rékọjá ogún ìṣẹ́jú ìyẹn ní ìlú UK ẹ mo mọ̀ pé aago yàtọ̀ síra wọn káàkiri àmọ́ nílùú UK yìí aago mẹ́jọ òun náà lóore kọjá ogún ìṣẹ́jú ní ìlú UK abala ìdílé aláyọ̀ níbẹ̀ náà ni àfẹ́kànlù yìí ní orí ètò. pẹ̀lú ìyàwó. ojú olúwa ló lè tó. àwọn ti fẹ́ra àwọn wọ́n láwọn sì ṣàbíamọ́ wọ́n láwọn nífẹ̀ẹ́ ara àwọn wọ́n ní ọkọ àwọn yìí wọ́n ní ó gba bíi ọdún márùn-ún lọ́wọ́ àwọn gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé gbogbo wa náà la mọ̀mọ̀ pé púpọ̀ púpọ̀ nínú àwọn ọkọ wa náà ni wọ́n máa ń gba ọjọ́ díẹ̀ tàbí kó díẹ̀ lọ́wọ́ wa. arábìnrin ní nígbà tóun àtọkọ àwọn yìí táwọn fẹ́ra àwọn wọ́n nígbà náà ó dìgbà wíwà tí bóyá sọ wípé ojú sì dúdú díẹ̀ ni tàbí ká sọ wípé àwọn bóyá lọ́dọ̀ tiwọn ló ti dúdú àbí ká sọ pé ilé ayé náà ló dúdú ńgbà náà kọ́lọ́hún ọba ó ṣàánú fún wa. wọ́n nígbà tí àwọn àti ọkọ àwọn yìí táwọn fẹ́ra wọn wọ́n ní ojú ọ̀nà táwọn ti ń fẹ́ra àwọn ńgbà náà wọ́n ní làwọn ti lóyún wọ́n nígbà táwọn sì lóyún wọ́n ní ó lóun fẹ́ fáwọn náà ni wọ́n ní ó sì wá wọ́n wá yọjú sílé sọ́dọ̀ àwọn òbí òun wọ́n yọjú sílé wọ́n mọra wọn ó ní àmọ́ nígbà tó sì di pé oyún ti ń ga tí kì í sì ṣe pé bóyá àwọn ṣe nǹkan kan làwọn òbí òun sọ pé ìgbà táwọn ti mẹ́ni tó fi ọ tó fún ọ lóyún tó sì jẹ́ wípé òun àtàwọn èèyàn wọn yọjú wálé pé tó àwọn náà ni ọmọ yín ọmọ àwọn onífẹ́ o ìdí èyí òun náà ni àwọn fi kó tẹ̀lé ọkọ àwọn lọ wọ́n ní àwọn wá bí kínní àwọn bí kejì àwọn bí kẹta bẹ́ẹ̀ làwọn sì bí mẹ́rin pé àwọn èèyàn ká mọ fọlọ́mọ wọ́n ní àmọ́ àwọn ṣáà mẹ́rin ní ọ̀dẹ̀dẹ̀ ọkùnrin yìí wọ́n ní kì í sì ṣe pé àwọn ò nífẹ̀ẹ́ ara àwọn wọ́n láwọn nífẹ̀ẹ́ ara àwọn wọ́n ní kódà nǹkan tọ́kọ àwọn bá sọ wípé òun fẹ́ òun náà làwọn bá fẹ́ wọ́n ní tó bá sì lóhun ò fẹ́ àwọn ò bá fẹ́ náà ni pé àwọn sì jẹ́ nìkan tó jẹ́ wípé àwọn ń ṣiṣẹ́ àwọn èé ṣe ọ̀lẹ tábà sọ wípé bọ́kọ òde ànírata bọ́kọ òde àwọn ò ní rayọ̀ bọ́kọ òde àwọn ò ní ra kọ́mú àwọn ò ní ra dúrọ́ọ̀sì àbọ̀tẹ́lẹ̀ wọ́n láwọn jẹ́yàn tó jẹ́ pé ọlá ó kára má sì kí àmọ́ sì ṣiṣẹ́ pé àwọn èyí sì gbọ́ ọkọ àwọn lẹ́nu títí tí táwọn fi bímọ mẹ́rin táwọn bí fún arákùnrin yìí wọ́n ní àmọ́ ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ tó jẹ́ wípé ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó bà àwọn nínú jẹ́ tó sì ń jẹ́ ẹ̀dùn ọkàn fáwọn tó ń pa wọ́n lẹ́kún lójoojúmọ́ òun ló jẹ́ káwọn wò wípé káwọn gbé ọ̀rọ̀ yìí káwọn gbé tòmí wá torí pé ọ̀rọ̀ sunùkùn wọn lójú sunùkùn la fi wò ó wọ́n ní nǹkan ọ̀hún ṣẹlẹ̀ ẹ dákun kí ni nǹkan tó ṣẹlẹ̀ ọ̀hún mò ń bọ̀ ná. nípa ẹni ẹ ṣeun ṣeun ẹgbọ́nsẹ̀ nurudeen ọlábísí mo rí yín salami buhari mo rí yín sunday wàsíù ògúnyọyè ẹ ṣeun ọ̀túnba yèyípọ̀ ọlájídé mo kí yín o ọbáfẹ́mi ajíbùlù ẹ ṣé taibas ajibọnà mo tanimọ wò abiodun emmanuel fúnmi fúnṣọ́ tìjání ọláìwọlá gbogbo yín pátá náà ni mo rí mo o bàbá mi rẹ̀ mí ọlájídé mo o bàbá mi ẹ bẹ́ẹ̀ ni mo rí ọwọ́ yín ẹ ṣeun gan ni ẹ káàbọ̀ sí orí ètò bẹ́ẹ̀ náà bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ dákun ẹ bá wa ṣíà fídíò yìí ẹ bá wa pa àwọn ọ̀rẹ́ yín sórí ètò káwọn náà rèé kájíjọ jẹ̀gbádùn ètò yìí arábìnrin yìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n ní náà ló jẹ́dùn ọkàn fáwọn tó jẹ́ pé gbogbo ìgbà táwọn bá sì ti ń rò ó náà làwọn ní ọkàn wọn máa ń bàjẹ́ wọ́n ní ṣàdédé lọ́jọ́ kan wọ́n ní lọ́kọ àwọn bá pe àwọn kalẹ̀ wípé ìyá alágbájá ò wọ́n ní àwọn ní hò ìyá alágbájá àwọn ní òun ìyá alágbájá àwọn ní hò baálé mi mò ń gbọ́ kí lè fẹ́ wí. Hmm. náà lòun fẹ́ bọ́ ọ sọ o hmm, òun ò ṣẹ̀ṣẹ̀ fẹ́ káwọn aráàta máa wá pè ọ́ kí wọ́n máa wá tọ́sẹ̀ kalẹ̀ kí wọ́n máa wá ní ẹ̀yẹ lágbájá dàkún ọmọ kan ni ó ṣe gbá o ń lòun ṣe ní kóun ó pè ọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ tóun ní sí ọ. wọ́n láwọn ní kí ni nǹkan òun kí ni tó dé ẹ ṣàlàyé baálé mi ẹ kúkú mọ̀ wípé látọdún tẹ́ ti fẹ́ mi n ò kọjá àyè mi rí ní tí ẹ bá sì lè fẹ́ náà ni mò ń fẹ́ ó ní baálé òun ó ní ọkọ àwọn wá sọ fáwọn wípé àwọn ní káwọn ó sọ fáwọn ni wípé àwọn ti níyàwó kékeré kan èyí táwọn ń fẹ́ ẹ̀ táwọn ń fẹ́ níta báyìí àmọ́ òun ò fẹ́ kóun ọmọ ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ǹta káwọn èèyàn máa wá pè wọn ká máa wá ní alágbájá ọkọ rẹ àwọn máa rí níbi báyìí ló jẹ́ káwọn pè wọn káwọn ṣàlàyé wọ́n ní ọkàn àwọn kọ́kọ́ bàjẹ́ ara àwọn gbọ̀n ẹ̀yin èèyàn mi ẹ dákun ta ni òṣè tí ò ní bara jẹ́ wọ́n ní òṣà jẹ́ pé méjì obìnrin ò dénú òṣà jẹ́ pé méjì obìnrin ò dénú a ní ẹ máa fọ́pọ̀ mi kò sí ti fi ṣèyàn wà láì bàbá ńlá arọ́ ni bọ́kọ mi fẹ́ yàwó mi kò sí ń dọ́kàn mi gbà tí ìwà ìjókòó lé mi lórí pọ̀ láì rọ́ ni ìjà ń bẹ ń bẹ ni bíjà ò bá ṣí ń bẹ olúwa ọmọ larí mọ́lẹ̀ ni ọmọ forí sọ káàkiri wọ́n ní òtútù mú àwọn láti inú wá ara àwọn bógìrì pé wàásìkì lárákùnrin yìí kí ló ń wí wọ́n láwọn ní fẹ́yàwó bíi ti báwo pé ṣé àmọ̀ràn ṣójọ wà láàrin ara àwọn àbí àwọn jọ sọ́ọ̀tì tẹ́lẹ̀ àbọ̀ sọ fáwọn pọ̀ fẹ́yàwó mi láwọn wọ́n ní ẹ̀ẹ́dà sọ pé káwọn má bínú mistake náà ní ẹ̀ẹ́kìnní kankan kan ìgbà wo wọ́n láwọn bá ní pé tó táwọn bá pín ní káwọn dá síjà ní tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kí làwọn fẹ́ ṣe pé báwọn ò bá ti ẹ̀rọ àwọn òrò tàwọn ọmọ àwọn wọn ni làwọn bá gba kámú o làwọn bá gba kámú fọlọ́hún wọ́n ní baálé àwọn bá fẹ́ yàwó yìí wọ́n ní baálé àwọn ò wá fẹ́ yàwó yìí gan-an lásán wọ́n ní baálé àwọn wọn ló wá ṣèyàwó wọ́n ló ṣèyàwó olórùka fún ọmọbìnrin yìí wọ́n nítorí pé ọlọ́mọge òun náà ni arábìnrin yìí wọ́n lọ́pọ̀ àwọn sì rèé wọ́n ní businessman ni tó jẹ́ wípé ọlọ́run gbọ́wọ́ ẹ̀ sókè tó sì ń rí ṣe wọ́n ní ọkọ àwọn ṣe débi pé gbogbo ẹ̀tọ́ téèyàn ń ṣe lórí ìyàwó wọ́n ní ìlọ́kọ àwọn ṣe fárábìnrin yìí wọ́n ní tó sì tún fún un lóòka wọ́n ní àwọn tó wá jẹ́ àwọn ọ̀rẹ́ àwọn àwọn ẹbí àwọn táwọn ti ẹ̀wá fọ̀rọ̀ lọ wọ́n láwọn náà wọ́n sọ fáwọn wípé ìyá alágbájá tí ẹ mọ̀ ti gbé ó sì lajú rẹ sílẹ̀ tọkọ rẹ fi fẹ́ yàwó mi tó fi fún un lórùka wọ́n ní àwọn wípé nígbà táwọn òkùnkùn tẹ̀lé wọn débẹ̀ wọ́n jọ lọ ṣe náà ni náà ló gbé yàwó wálé ló gbé ká mọ́lé ìyá ìwá ní pẹ̀lú nǹkan táwọn èèyàn sọ wípé tàwọn ti gbé e pẹ̀lú ìwà tọ́kọ àwọn wù yìí wípé káwọn náà ó yarí fọ́kọ àwọn wípé kó lọ ṣèyàwó fáwọn náà kó sì fún àwọn náà lórùka wọ́n níbẹ̀ làwọn míì sì tún sọ wípé kò lè ṣeé ṣe torí wípé ọkùnrin kan ò ṣáàlì fóbìnrin méjì lóòka lẹ́ẹ̀kan náà wọ́n nílé yìí ló wá rúgbà wọn lójú táwọn wá wò wípé ṣé àwọn àmọ̀ràn táwọn èèyàn fún àwọn yìí ṣé káwọn náà káwọn kọ́ná mọ́ bẹ́ẹ̀ fún baálé àwọn káwọn náà fi wèrè káwọn fi pọ́ọ̀tì ẹ̀ fún pé bóyá kó ṣèyàwó fáwọn náà kó sì fáwọn náà lóòka káwọn jọ wà ní equal right kíjà mọ́ bá a ṣẹlẹ̀ wọ́n ní náà ló ní káwọn kọ́kọ́ fi ọ̀rọ̀ yìí káwọn kọ́kọ́ fi lọ gbogbo àwọn ọmọ nàìjíríà rere pé kán dákun kán fún àwọn lámọ̀ràn lórí ẹ̀ ọ̀nà táwọn bá lè gbé gbà tó fi jẹ́ wípé táwọn náà ò ní gbé pẹ̀lú ọmọ mẹ́rin ọmọ mẹ́rin tí ìyá ìtì bí ọ̀rọ̀ náà rèé gbogbo ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọlọ́gbọ́n onímọ̀ olóye gbogbo ẹ̀yin ìyá mi ti ń bẹ lórí ètò gbogbo ẹ̀yin bàbá wa tẹ̀ ń gbọ́ wa nínú ilé ẹ̀yin ìyá wa tẹ̀ ń gbọ́ wa nínú ilé ẹ̀gbọ́n bó bá jẹ́ yìí ni o kí ni tẹ̀yin ó ṣe bó bá jẹ́ yìí ni ìyá yìí kí lẹ̀ ṣe bó bá jẹ́ yìí ni baálé ilé yìí kí lẹ̀yin náà ó ṣe tí wàhálà òfin ní í ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ yín ọ̀nà wo ni kí ìyá yìí kó gbé gbà títí ẹ òfin ní gbé àbí ẹ lérò pé kò sí wàhálà kọ́mọ sùn kọ́mọ jí kọ́mọ jẹ̀rẹ̀ sí rẹ̀ lọ bẹ́ẹ̀ ẹ dẹ́kun ẹ̀yin èèyàn mi ẹ bá ń dá sí i lórí ètò ẹ bá ń dá sí i kí làwọn ọ̀nà tẹ ẹ fẹ́ fún ìyá yìí kí lẹ lè gbà ìyá yìí nímọ̀ràn kí ni kí ìyá yìí ó ṣe ẹ dákun ẹ bá ń dá sí i lórí ètò náà la wà yìí ojú òpó wa ó wà ní ṣíṣí zero seven four five nine three five three seven double nine òun lẹ lè fi pè wọlé láti nàìjíríà láti yúròpù plus four four seven four five nine three five three seven double nine òun náà ni ó wọlé sójú òpó yìí lórí WhatsApp wa ẹ bá pè wọlé àmọ̀ràn wo lẹ́yìn náà lè gbà yá yìí kí ni kí yá yìí ó ṣe ọ̀nà wo ni kí yá yìí ó gbé gbà títí ẹ ò fi ní gbé pẹ̀lú ọmọ mẹ́rin àbí ẹ lérò pé kò sí nǹkan kan kọ́mọ sùn kọ́mọ jí kọ́mọ ṣe fàájì rẹ̀ lọ Idris Alao Lateef wọ́n ní ẹ̀kú ètò ìyá àbàdàn ẹ ṣeun ṣeun mo kí yín ẹ kú kalẹ̀ ńbẹ̀ ń o kí lẹ lérò pé kí yá yìí ó ṣe ẹ bá ń dá sí i lórí ètò abala ìdílé aláyọ̀ náà la wà yìí níbi tí àwọn èèyàn wa tí wọ́n ti máa ń gbé àmọ̀ràn wá tí wọ́n ti máa ń gbé ọ̀rọ̀ wá ó ní mo ṣe máa ń sọ fẹ́yìn náà pé ọwọ́ tó bá ń dùn yín ẹ mọ́ kì bá bí aṣọ ẹ nà á ta nígbà tó lúgbọ́n bá ní ẹlòyí ẹlòyí ẹlòyí ẹ rí i pé yóò san àmọ́ bí ẹ bá kì bá bí aṣọ ibẹ̀ ni ọ̀rà sí o ẹ̀yin náà ẹ gbé tọ̀ wá wá kò di dandan kẹ́ ẹ dákọ yín kò di dandan kẹ́ ẹ dákọ àdúgbò yín kò di dandan kẹ́ ẹ sókọ yín àwa ò gbéṣẹ̀lẹ̀ náà jáde a sì gbé síta fáwọn ọmọ nàìjíríà rere wọn ò fojú sùnùkùn wò ó torí pé gbogbo àwọn tí ń gbétò yìí tí wọ́n ń wo ètò yìí ọlọ́gbọ́n onímọ̀ olóye ni án wọn ò bá yín fi ọgbọ́n àtìmọ̀ báyìí wọn ò fi bá yín gbé lẹ̀ láti fún yín lámọ̀ràn ṣèjẹ́ pé ẹ̀yin náà ó sì rí ọgbọ́n tẹ́ẹ̀rì múlò nú ẹ̀ ojú òpó wa òun bẹ̀ ń ṣíṣí àmọ̀ràn tẹ́ ẹ bá ní fún ìyá yẹn dẹ́kun ẹ̀ ṣé kí ìyá yìí ó máa lọ kó sùn kọ́ mọ́ ẹdí kọ́ mọ́ táwọn ọmọ rẹ̀ lọ àbí ẹ lérò pé kóun náà rèé kó fi kó fagídí kóun náà fi yanjú ẹ̀ pé tó ṣèkàkò mi o kó sì tún ṣèkàkò ra rẹ kí kálukú wa kájìjọ máa mú lọ kájọ máa gbádùn lọ ni ṣíkè náà kí ni tẹ́yìn ní lámọ̀ràn fún ìyá yìí ẹ bá ń dá sí i lórí ètò níbẹ̀ náà la wà yìí. bàbá ìfà tó dàpọ̀ mọ́ ìyá méjì tí wọ́n ẹ̀kálẹ́ o. Ah, ìyá mi láfíà láó ẹ ní tí ẹ ní tẹ́ o. ẹ ṣeun ìyá mi ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò. ọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ìfẹ́ fún mi wà yìí. Hmm, ọ̀là tán bọ́jú. ọlọ́run ṣùnùkùn. ẹ wo ìyá mi. ṣùnùkùn la máa fún. àwọn kọ́lọ́hún ó ṣàánú wọn nǹkan ṣẹlẹ̀ ní ìdílé wọn ní nǹkan eh, ṣẹlẹ̀ ń kọ̀rọ̀ eh. yàrá. Hmm. bẹ́ẹ̀ ni sẹ́yìn ní ọgbọ́n tọmọdé tèmi hmm. kí màmá yẹn kọ́ má jà hmm. ìdí àti túmọ̀. Ah, ẹ ṣe àwọ ìyá mi torí ẹ̀là lọ́wọ́ bá a bá là yóò dẹ ẹran dín. bẹ́ẹ̀ni ọkọ tó lè wò sùn sùn ó gbé obìnrin ó ti ṣe ó ti kú ó ti pa. Hmm àbí ó ti pa ó ti kún lẹ̀. bẹ́ẹ̀ni ó ti pa ó ti kún ó ti yán ó ti jẹ ó ti mú gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni ó hmm. ti bọ̀ ní bíbọ̀ ó ti di ní dídín kó tó gbé wálé. Hmm. ìyá mi hmm. òwe lọ́lọ́run fọ̀rọ̀ yẹn ṣe fún wúmà yẹn ìyálé pé ọba pé ọba ti ń sáré kó má tẹ̀. wàhálà yẹn rẹ kéèyàn wọn kù lókùn tó lúwa rẹ ọmọ sá. bẹ́ẹ̀ni ikú gbọgbọrin ọmọ òfura àwọn àwọn àwọn kan wa náà lọ ń jẹ́ bẹ́ẹ̀. Hmm. wọ́n hmm. ṣe wọ́n ṣe wọ́n ṣe má lò. àmọ́ kí ló wá dé táwọn ọkùnrin míì máa ṣe bẹ́ẹ̀ náà torí ọlọ́run. ẹ ṣe rí àsọ̀rọ̀ hmm. kan lẹ́ǹkan nínú ọ̀rọ̀ sí títẹ ẹ̀rọ ojú ìṣáájú ah. nítorí kójú ìṣáájú má bàa wọ ọ̀rọ̀ relationship màmá yìí àti ọkọ wọn. Hmm ó bẹ́tà kí wọ́n eh, àwọn onítàkẹ́rọ̀bà wọn á ní kán fi bo òtòlò tó. bẹ́ẹ̀ ni ká tó fi tòdò gẹ́gẹ́ kẹ́ fi há. bẹ́ẹ̀ ni hmm. èèyàn ní sùúrù onísùúrù ló máa ń jẹ ló máa ń jẹ ló máa ń fún wàhálà ènìyàn. bẹ́ẹ̀ ni. Hmm. wọ́n máa ní láti ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù. àmọ́ ṣé ẹ lérò pé tìyá yìí ò lè gbé sá. àti ò lè gbé hmm. ẹjọ́ torí Ọlọ́run ṣé àwọn obìnrin máa ń rò pé bóyá ọkọ tẹ́lẹ̀ afẹ́ yẹn ni àwọn ọkọ wa hmm. àwọn ọmọ wa lọkọ wa hmm. ẹni tí ò bá tí ì bí ọlọ́run á bá mi sílẹ̀ fún. àmín àmín ọlọ́run. ṣẹ̀rí pé ọmọ mi ẹ̀ ọkọ ọkọ ọkọ ọkọ ẹ̀ àwọn ọkọ ti ṣe bẹ́ẹ̀ ìyá mi wọ́n ti wọnú sáré. Hmm. èèyàn á wò pé omi sọ pé kéèyàn bá ń sáré pé kéèyàn má tẹ̀ ẹ́ kéèyàn bá ti wá tẹ́ kó má kú dẹ́. lókùtọ́lúwa rẹ̀ ọmọ sáré ẹ̀ wọ́n ti bímọ ẹ̀ka àwọn ni wọ́n bí ọlọ́run kẹ́ wọn ah. wọ́n ṣàbí àwọn ọmọ mẹ́rin ikú ò ní lu àwọn ọmọ yẹn pa o àwọn ò ní lu àwọn ọmọ yẹn pa ayé yìí náà ló ti ń ṣẹlẹ̀ kò ń ṣọ̀rọ̀ gbogbo nǹkan tá à ń sọ yìí náà ayé yìí ló ti ń ṣẹlẹ̀ ayé la máa ayé la ti bá ayé la máa fi sílẹ̀ sí hmm. kò sẹ́ni tó máa kú sí gbogbo gbogbo lẹ́gbọ́n i love you torí sọ̀rọ̀ kò ní kò dẹ̀ ní jíjọ́ okú kí yẹ́yọ kọ́ lòun fẹ́ tẹ̀lé ìyàwó òun lọ́dún kòtò. Hmm. kálukú ní ọ̀dà tiẹ̀ kálukú ní ọ̀dà tiẹ̀ lọ. ó ti bímọ hmm. ṣẹ́rí gbogbo ṣẹ́rí gbogbo fọmáàtì yìí ẹni tí wàá ti ṣègbéyàwó ni gbogbo fọmáàtì yẹn máa ń jọ lójú. ní ọmọ jẹ lójú tí ọmọ kàrà mọ tí òsì bẹ́ẹ̀. ọmọ kékeré tí wọ́n fẹ́ ẹ̀yìn náà sọ pé ọmọ ọmọ ọlọ́mọ títí wọ́n ti mọ tí ń bọ̀ wá bá ń lé tiẹ̀. bẹ́ẹ̀ ni aṣọ ìgbàlà ń bá fúngbà náà fi ṣe fún un hmm, hmm. bí wúmà yẹn ṣe wà nílé yẹn pé wọ́n ṣe ní kó dàgbà yẹn bàbá yẹn ò lè sáàni kọkùnrin kan bá sọ̀rọ̀ ìṣẹ́jú kan bàbá sì máa máa jowú hmm. kì í ṣe pé bàbá ò nífẹ̀ẹ́ o ṣe ráwọn ọkùnrin tá à ń wò yìí wọ́n máa ń kọ́ra wọn they have a cackle ẹni bá kẹ́ ọkọ ẹ̀ bá jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run hmm. tó ti ná gbàrà tó ti ná gbòó tó sọ pé òun ò ṣègbè owó rìnrìn kò rìn mọ́ kó máa dúpẹ́ sí ẹ̀. Hmm. ṣùgbọ́n ṣe ráwọ̀ ọkùnrin tójú wọn sì wá ń ta tí ọlọ́run tẹ̀ wá fi chéńdì díẹ̀ sí lọ́wọ́ wọ́n máa wá bọ́n ṣe fẹ́ ná gbàrà wọ́n á wá bọ́n ṣe fẹ́ èdè òfẹ́ sí London àfẹ́sẹ́ Amẹ́ríkà hmm. that's the new thing. wọ́n fẹ́ yàwó abroad ni èyí tẹ̀lé tó kàwé ju tilé lọ nǹkan tó ń fẹ́ ìyàwó ìyàwó àsìkò náà ń pe wọn. ìyàwó ìgbàlódé. ìyàwó ìgbàlódé ni seasonal wife ni compliment bá gbọ́ of the season irú àwọn ìyàwó yẹn náà ń pè bẹ́ẹ̀. <laughs> Oh. ìyá mi máa ń wọ. ẹ̀rọ ìṣẹ́rí òrùka. Ah. Oh má jẹ́ káwọn obìnrin máa tanra wa ọ̀sán tọ́lọ́ hmm. bá kẹ́wú mà yẹn kó lọ ra òrùka gidi kó gbé sọ́wọ́ ọmọ ọlọ́mọ àlérí kó lọ bá fún lórí ọ̀fẹ́ kó gbé sọ́wọ́ kó má dún hmm. rẹ̀ nù hmm. kó má wà àwọn ọmọ ẹ̀ kó má dúpẹ́ kó má ṣọ́pẹ́ sí ẹ ẹ wo àwọn obìnrin aláti máa ṣe ra wa létí. bẹ́ẹ̀ ni. wọ́n fẹ́ ṣe wọ́n ṣe kíní kan fẹ́ ṣe kíní kan. Hmm. a bóyá torí pé wọn ṣègbéyàwó aláriwo fún wọn ló jẹ́ kó pẹ́lẹ́ ọkọ wọn hmm. hmm. nígbà tí wọn ti béèrè nígbà tí wọn ti béèrè nígbà tó wà ní títí ah. nígbà tí wọn béèrè nígbà tó bímọ kínní wọn béèrè nígbà tó bímọ kejì. ẹ mọ báwọn èèyàn wọn ṣe mọ kàrámọ rẹ. Ah, ẹ wẹ fi iyọ ní àwọn ọṣẹ aláwọ tó tẹ wá ń sọsọkúsọ fún wọn yẹn gan àwọn ìka èèyàn ni wọn ṣe máa ní pé tẹni tó bímọ mẹ́rin gbé ọkọ ẹ tí yóò bá ń ṣe tí yóò bá ń ṣe ọ̀dájú ẹ̀dá hmm. kí ló ń gbé kí ló ń pè ní mo nílé ọkọ tí bá wà lọmọ yorùbá yà wá yorùbá yìí náà la máa la máa pòwe burúkú yẹn ẹ tó bí kan ẹ tó bí mọkọ kú òun kìlò bí kábàáyé ọ̀sẹ̀ tó lọ́n kẹ́ ah. ẹ jọ ń torí ọlọ́run kọ́ fẹ̀yìntì kọ́ máa kọ́ máa ṣá kọ́ ṣá máa ṣọpẹ́ hmm. ìjọkànjọkàn ọlọ́run á ṣìwé ìrántí kan wọn. Hmm ẹni tí ọjọ́ kan ọgbọ́n ìyẹn náà á wò pé obìnrin sí mi ò ọwọ́ gbọ́ ò lè sọ pé àwọn ò fẹ́ wọn ní iṣu lọ́kà arúgbó bá sì wà ní wọn kán lè gba aṣọ àtọkà kán gba kán tán ní pé kán dáná wọn wọn lè sọ bí eré mm-hmm. ṣùgbọ́n ọkọ á ní pé ọkọ á ní mò ń jowú ni kí ló ń ṣe é. nǹkan tó o béèrè láti jọ yìí. táwọn ọmọ wọn náà tẹ̀lé wọn lọ tọrọ bàbá màmá wọn ni ó má jẹ́ ká máa ṣe sí <laughs> ìyá mi alẹ́ <laughs> sáwọn ọmọ tẹ̀lé ẹni àwọn náà bá máa sọ fún àwọn ọmọ máa sọ fún àwọn ọ̀rẹ́ wọn ni pé wọ́n fẹ́ lọ tọrọ mọ̀mọ́ mi. àlọ́ dá mọ̀mọ́ mi ni o àwọn èmi ò mọ̀ bóyá bóyá bóyá wọ́n tó ń kiri ló dẹ̀ kó sí lórí èmi kò wò ó kẹrin nǹkan tó ń ṣe tó ń ṣe tó fi ṣàbíamọ tó náà ń bẹ̀ fi kẹwọn till now. ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. wọ́n máa ń wò pé torí pé ìyàwó kan ti dé hmm. aṣọ ọgbà nìyàwó tó dé o hmm. wọ́n dẹ̀ dáṣọ ọgbà fún wọn ni hmm. òǹtá àtàkókò tí ọlọ́run bá sọ pé wọ́n máa fi jọ wà nǹkan ló wọ ó wọ ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn nǹkan sọ fọ́nà tó wá jẹ́ pé nǹkan tó wá wù ọ́ láti ọkàn wọn hmm. ẹ sọ fún ọkọ bá ọkọ wọn sọ pé ọkọ mi olówó orí mi kàn kì í kàn tẹ̀sẹ̀ bó ṣe máa ń kì í. káàkì kan sà á. wọ́n sà á hmm. tó ń jẹ́ tó fẹ́ fún olówó orí mi mo gbọ́ mo gbà pé oníyàwó èmi náà fẹ́ ṣe kó kó tẹ̀ dáná mi hmm. ìyẹn tó wá jẹ́ pé arúgbó ṣì wà ń lé wọn tí wọ́n ti pé màmá àti bàbá wọn wà lẹ́mọ̀ kọ́ lọ dáná fún àwọn àwọn ọkùn mọ́dà fádà o òkú ọ̀sẹ̀ o. láwọn tí wọn tó gbàdọ̀ balẹ̀ ọkọ ìyàwó gan mọ́. tó tẹ̀ ṣé ọba lọ ń dáná rẹ̀ kò ti pẹ́rẹ́ǹtì ní lọ́dọ̀ ìyá mọ́ hmm. tó bá lọ́kẹ́ lọ́kọ́ ṣe fún ṣé láti bẹ́ẹ̀ tí wọ́n ti fẹ́ wọn ṣé wọ́n tọ́jú àwọn òbí wọn ni ah. tó bá jẹ́ tó wù wọ́n lọ́kọ wọn kọ́ ṣe nílànà ti báíbù Mm-hmm. àbí tó bá jẹ́ pé lẹ́sìn kejì ni wọ́n kọ́ ṣe ní ti kọ́ ṣe lè ká ẹ̀ ọkọ mi mi nǹkan kan ni mo fẹ́ kó ṣe fún mi tọrọ mi dáná mi tó bá jẹ́ pé dídáná ò dẹ̀ ṣe kọ́ ṣe ti ìlànà bíbélì àbí ti koran mm-hmm. tó bá tó bá wọ tọ́lọ́ bá fẹ́ tí olúwa bá fẹ́ mi ajẹ́kọ̀kùnrin yẹn á kó sí ọkàn wọn nínú ajẹ́kọ̀ ṣe fún wọn. Hmm. it's not a do or die affair ẹ má jẹ́ kó dàbí ìgbà tí wọ́n ń ṣe competition pẹ̀lú ọmọ inú wọn. torí àwọn ọmọ àwọn ọmọ lẹ́sẹ̀ òsì yìí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń tọ́jú bọ̀. kọ́mọ́ àdìgbò wọn fàgbà àwọn wọlé kọ́mọ́dé wọn máa fàgbára wọn wọlé tí wọn ní níyì mọ́. bẹ́ẹ̀ni wọn máa jẹ pé yẹn ló máa wá fa ìjà láàrin àwọn àkọ́kọ́ wọn báwa di pé ìyàwó kan ló dé lólé mi kúrò nílé káwọn fúnra wọn má lè ra wọn o. ẹ wò ó wọn jẹjú sílẹ̀ kan wo mú wọn ní kí n sọ o. ẹ wò ó ìṣiṣẹ́ kókó ọ̀rọ̀ kókó ọ̀rọ̀ gan lẹ wí ìyá mi hmm. ẹ ṣeun mo dúpẹ́ làákà yín ò ní dàrú o ọpọlọ yóò ní dàrú ibi tẹ́ ti ń mu náà ní bàjẹ́ lágbára Ọlọ́run. ẹ ṣe mo dúpẹ́ ìyá mi ẹ ṣeun gan ni ó dàbọ̀ mà ẹ ṣe mà tó ọ̀rọ̀ náà níyà mi sọ yẹ rí wọ́n mú sàkọ̀tún wọ́n mú sàkòsì bá a bá sì ti mú sàkọ̀tún tá a mú sàkòsì tán wà láì ṣàkóso àlòkù tí ó kù ẹni pé wọ́n ti mú ní kìnní wọ́n mú lékejì wọ́n mú gbogbo ìwọ́nú ara wọn wà láì wọ́n tàn yẹ́bẹ́yẹ́bẹ́ ni bí bàtà díẹ̀ bí bàtà díẹ̀ tí bá ń tan orí àtàn tí bá ń tan orí àtàn báyìí tí ń fẹsẹ̀ síkátà rẹ̀ kí ẹ̀rí wọ́n tan gbogbo ẹ̀ ní ẹ wò ó ọpọlọ yín ò ní dàrú ìyá mi ìyá mi Crown Adéoyè mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò wọn ní ìyá àbàdàn good afternoon o ẹ ṣe Islamia Ọdúnrìndé wọ́n ní kí wọ́n má fi ìjà ṣe o wọ́n nítorí ọjọ́ iwájú ṣùgbọ́n kí wọ́n máa fi ọgbọ́n ṣe é nítorí wípé ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ti gba sùúrù hmm, ẹ ṣé o Islamia Ọdúnrìndé wọ́n lọ́rọ̀ wọn ti gba sùúrù ak Patrick ẹ ṣé gan ni mo kí yín ẹ káàbọ̀ sórí ètò wọn lọ́rọ̀ wọn ti gba sùúrù kọ́ mọ́ fìjà ṣe kọ́ mọ́ fi wèrè bọ́ọ̀tì ẹ o kó má di wípé hmm, ọjọ́ iwájú yóò tún wá le tí yóò tún lágbára gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìyá mi tí wọ́n pè wọlé náà ní ìsìn ìyá mi orítọ̀ tí wọ́n ti wí ìyá mi orítọ̀ tí wọ́n ti sọ náà rèé ẹni pé àwọn náà ti mú un kí lẹ́yìn náà ní lámọ̀ràn fún ìyá yìí kí lẹ́ ní lámọ̀ràn fún ìyá wa yìí títílayọ̀ sàlámì mo rí yín o ìyá mi ẹ káàbọ̀ sórí ètò àwọn èèyàn wa lọ́hùn kọ́ ẹ ṣeun ṣeun mo dúpẹ́ kí lẹ́yìn náà ní lámọ̀ràn fún ìyá yìí ẹ ṣé káwọn náà ó jàfẹ́tọ̀ wọn ni ṣé kí wọ́n jàfẹ́tọ̀ wọn àbí kí wọ́n fọwọ́ lẹ́rán kí wọ́n rọra máa jẹun láwọn lọ àti pé báwọn èèyàn ṣe ń sọ fún wọn pé tí wọ́n ti gbé táwọn náà ò bá béèrè fẹ́tọ́ wọn káwọn náà sọ wípé kọ́kọ́ ó ṣèyàwó fún wọn pé ó ṣe ṣe kí tí wọ́n gbé nílé ọkọ wọn ẹ̀gbọ́n ẹ̀yin èèyàn mi kí lẹ̀yin náà rí sí àmọ̀ràn wo lẹ bá ní fún ìyá wa yìí àmọ̀ràn wo ní fún wọn ẹ bá mi dá sí i lórí ètò zero seven four five nine three five three seven double nine òun náà lẹ lè fi pè wọlé zero seven four five nine three five three seven double nine òun náà ni ẹ lè fi pè wọlé á gbà bí ìpè kan sí sí i kó lórí pé a mọ̀ lọ sí abala àṣà wa tó kẹ́yìn ní orí ètò lónìí á gbà bí ìpè kan sí méjì sí i lẹ́yìn náà bá fẹ́ bá wa dá sí ojú òpó wa òun bẹ̀ ní ṣíṣí. kò sọ́gbọ́n tó lè dá kò síwá tó léwu kò sẹ́gbà tó lè mọ̀ tó lè fi tẹ́lẹ̀ lánàá o kò sẹ́gbà tó lè dá kò síwá tó lè o kò sẹ́gbà tó lè mọ̀ tó lè fi tẹ́lẹ̀ lánàá o. gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan lọ́ńchì wa April one náà ni la máa kó iléeṣẹ́ ìbílẹ̀ rédíò jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ lọ́ńchì wa April one eh, oṣù kẹrin ọdún two thousand wà yìí on the first of April two thousand and eighteen òun la máa ṣe launching iléeṣẹ́ ìbílẹ̀ rédíò pẹ̀lú ọdún kejì press concert lábẹ́ ìyá àbàdàn náà ni níléeṣẹ́ wa òun náà ni gbogbo ẹ̀ ó ti jáde wá ní April one two thousand and eighteen gbogbo yín pátá la fìwé pè nílé lóko lẹ́yìn odi pátápátá amọ̀rètì yín níjọ́ náà venue gbogbo àgbéjáde láìpẹ́ gbogbo yín pátá náà là ń pè ó pé kẹ́ ẹ bá wa yọ̀ kẹ́ ẹ wá bá wa jó kájọ fi ọpẹ́ fìyìn fọlọ́run lọ́jọ́ náà ẹ̀ tí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yóò tún pọ́ ọmọ ọdún kan ẹ wò ó tiẹ̀ ti pọ̀ ju is too much ní on the one April náà ni gbogbo ẹ̀ òun náà ni ó wáyé gbogbo yín náà là ń pè á àsìkò ẹ̀bùn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ fún wa lẹ́bùn fún ọjọ́ yìí tẹ́ fẹ́ fún wa lẹ́bùn kan tàbí kejì ẹ̀yin ẹ dákun ẹ kàn sẹ́ni ẹ lè sẹ́ni mẹ́sẹ̀gì sí pé ìyá àbàdàn mo fẹ́ fún ọ ní nǹkan báyìí ọyá wa gbà wá wá láì tẹ́ bá ń gbé eré tètè kó agége ń ó sáré débẹ̀ ni ẹ mọ́ gbàgbé ẹ bá wa fi sọ́kàn ojú òpó náà láwa yìí o ẹni tó bá fẹ́ bá wa dá sí i àmọ̀ràn wo lẹ bá ní fún ìyá yìí àmọ̀ràn wo lẹ ní fún wọn bí ọkọ wọn ṣe fẹ́ yàwó kékeré lé wọn tẹ́ bó sì ṣèyàwó fún yùn tó fún lóòka tí ò sì ṣe kankan fáwọn tó jẹ́ pé wọ́n sì ti bímọ mẹ́rin àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn náà ń gbọ́ táwọn èèyàn sọ pé à ọkọ rẹ̀ ṣe léyìí tán àwò à ó ti lùsì sì ẹ ti gbé ó ti rógo níyà yìí náà ṣe wá gbọ́rọ̀ wá pé ẹ dákun bóò ni káwọn ṣé káwọn náà ṣé káwọn náà ju bọ́ǹbù lẹ̀ káwọn náà dawò ìrẹ́lẹ̀ àbí káwọn fọwọ́ lẹ́rán káwọn mọ́ wò àbí ṣé lóòótọ́ òní tàwọn gbé lọ́dọ̀ ọkọ àwọn ẹ dákun àmọ̀ràn owó lẹ́yìn náà ní fún ìyá yìí ẹ bá ń dá sí i. lọ́jọ́ tá a bá bímọ ti tu sílé ayé lónílé jàlejò ló máa kí ni kú ewu. lọ́jọ́ tá a bá bímọ ti tu sílé ayé. tóní mẹ́ta lẹ́jọ́ ló máa kí ni kú ẹrú. ọ̀tá ọmọdé bẹ̀rẹ̀ láti bí ìrágòrò kádàní ló jẹnu ó ti bẹ̀rẹ̀ ọ̀tá níní kádàní ló mímu ó ti bẹ̀rẹ̀ ọ̀tá níní ó ti bọ́ sáwọ́ ayé. ìṣẹ́jú mẹ́jọ nílé iṣẹ́ wa abala àṣà wa òun náà ni àkànlù báyìí abala àṣà wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò àṣà wa nílẹ̀ Yorùbá àṣà àtiṣe wa nílẹ̀ Yorùbá àṣà la fi mọ orírun ẹni àṣà náà la fi mọ ibi tá a ti wá iṣẹ́ wa àṣà òun náà ni gbogbo ẹ̀ yóò jẹ mọ́ lórílẹ̀‐èdè nílẹ̀ wa Yorùbá níṣẹ̀ǹbáyé látàyé àdáyébá àṣà yorùbá àṣà tó lágbára àṣà tó fa kíkí tó gọ̀ǹtìọ̀ tó jẹ́ wípé a lè fọwọ́rọ́ tì sẹ́yìn ní orílẹ̀ wa òun náà ni àṣà yorùbá òun náà la fi sọ wípé ẹ jẹ́ ká mọ̀ káwọn ọmọ wa ní èdè wa ẹ jẹ́ ká máa kọ́ wọn ní àṣà yorùbá ẹ jẹ́ ká máa fi èdè wa ká máa fi kọ́ wọn ẹ jẹ́ ká mọ àṣà àtìṣe wa ẹ jẹ́ ká mọ orírun wa torí pé ẹni tó sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ẹ jẹ́ á ṣe gẹ́gẹ́ bí ọmọ yorùbá àtàtà ká máa gbé àṣà wa lárugẹ torí pé àṣà yorùbá tiwantiwa ni ẹ̀mọ́jì ó bàjẹ́ abala àṣà wa òun náà la wà yìí. ìwà là pa yorùbá ò lè pa. ọwọ́ náà la bá bẹ́ẹ̀ la mẹ́ni tó kọ́ àṣà Yorùbá àṣà tó dùn fi gbọ̀ngbọ̀n kan sí ni àṣà làṣà Yorùbá àṣà Yorùbá kò ní í parun láíláí mítà Diamond wọ́n ní nǹkan tí ọkọ yẹn ṣe burú wọ́n ní tí kò bá ṣọ́ra ó lè da ẹbí rú tó ẹ ṣeun ṣeun mo dúpẹ́ Eh, ìpè tó pè wá lẹ́ẹ̀kan àmì eh, ìsìpè yẹn bóyá àwọn náà ní gbólóhùn kan tí wọ́n sì fẹ́ sọ lé lórí ni eh, àmọ́ àrípè náà kò wọlé ń padà mọ́ abala àṣà wa lónìí kí ni nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò ní abala àṣà wa òun náà ni àṣà aṣọ wíwọ̀ àṣà aṣọ wíwọ̀ ní ilẹ̀ Yorùbá aṣọ wíwọ̀ ní ilẹ̀ Yorùbá o náà ni àfẹ́gbéyẹ̀wò ní òní kí là ń pè ní àṣà aṣọ wíwọ̀ nílẹ̀ Yorùbá àṣà bá a ṣe ń múra ẹ rí i pé gbogbo ìgbà ni mo máa ń sọ wípé àwa nílẹ̀ Yorùbá ká múra ká ṣara lóge wípé nínú àṣà wa náà ló wà ká ṣara lóge ká múra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ká múra láwùjọ kó wuni ká wu ká múra kójú kó ṣe é wò láwùjọ kéèyàn ó múra láwùjọ kí gbogbo èèyàn ó sì máa wò yàn kínú wọn máa dùn pé ah ọmọ Yorùbá àtàtà lẹni yìí ohun tá à ń pè ní àṣà ìwọṣọ ní ilẹ̀ Yorùbá nù. wọ́n ní Mr Diamond wọ́n ní àgbọ̀ nǹkan tí ọkọ ṣe fún ìyàwó rẹ̀ o tó hmm. kò burú ọlọ́run ọba yóò ṣàánú fún wa abala àṣà wa níbẹ̀ náà ni a wà yìí abala àṣà àtìṣe nílẹ̀ yorùbá ohun tí à ń gbéyẹ̀wò náà ni àṣà ìwọṣọ ní ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá àwa la ní ká múra ká ṣara lóge ká wọṣọ tó dáa tó dùn ún wò lójú ká múra kó jọjú láwùjọ nínú àṣà Yorùbá òun náà ni ó wà kì í ṣe wípé àfarawé tàbí gbọ́bọ́yá ẹyin èèyàn lọ ń kọ́ níbìkan ni ó ti wà nínú àṣà wa nílẹ̀ Yorùbá ni torí ẹ̀ làwọn Yorùbá ṣe máa ń wípé bí a ti rìn náà làákò ni bí a ti rìn làákò ni wọ́n ní bí a bá rin ìrìn ọ̀bùn tí a wọṣọ ìṣẹ́wọ̀lú ojúkójú ni mu ní wò téèyàn bá wọṣọ ọ̀ṣẹ́ téèyàn wọ̀ wọ̀lú gbogbo ojú báyìí ni ó mọ̀ wò yàn wọ́n ní ìgbàkígbà ní ìgbàkígbà ni wọ́n fi bomi fún ní mu ó dífá fún àlejò gòdògbò tó ń ṣàwòrèlú ibì míì bá a ṣe rìn báyìí náà láko ni bá a bá múra dáadáa àmẹni tá a lè pàdé àmẹni tó lè pàdé wa òun la ṣe gbọ́dọ̀ mọ múra dáadáa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó ti wà nínú àṣà wa ẹsẹ̀ Ifá òkè yìí fi hàn wá kedere wípé Yorùbá kì í rìnrìn ìdọ̀tí tẹ́ ẹ bá rọ́mọ Yorùbá tí ń rìnrìn ìdọ̀tí ọ̀bùn ni ọ̀yọ̀bùn fúnra rẹ̀ ni ọ̀bùn olóòórùn lòun fúnra rẹ̀ tàbí kó jẹ́ wípé bí wọ́n ti ṣe ń lé wọn nu ọmọ Yorùbá wọn kì í rìnrìn ìdọ̀tí wọn á máa wọṣọ tó tó tó bá àsìkò mu ẹ rí páwa Yorùbá aṣọ tó bá gbà tó bá sìkò mu la máa ń wọ̀ kì í ṣe wípé bóyá ẹyin ó ṣe gbá ó ti wà nínú àṣà wa ni ní ilẹ̀ Yorùbá wọ́n ní aṣọ wọ́n ní ilẹ̀ Yorùbá a ní aṣọ iṣẹ́ lọ́tọ̀ a ní aṣọ ìmúròde lọ́tọ̀ bẹ́ẹ̀ la sì ní aṣọ ìlò tá à ń lò lásìkò a sì ní aṣọ tó jẹ́ wípé tí ìnáwó bá dé àwọn ìnáwó pàtàkì òun la máa ń wọ̀ wọ́n kódà a ní aṣọ tí wọ́n máa ń lò tá a máa ń lò nílé lọ́tọ̀ ẹ rí i pé aṣọ tá à ń wọ̀ nínú ilé tá à ń wọ̀ jílẹ̀ nínú ilé ọ̀tọ̀ ni aṣọ tá à ń wọ̀ lọ́bi iṣẹ́ ọ̀tọ̀ ni aṣọ tá a fi tá à ń wọ̀ lóde ọ̀tọ̀ ni àwọn wíwọ aṣọ nílẹ̀ Yorùbá òun náà là ń sọ̀rọ̀ lé lórí ní abala àṣà àtìṣe ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni nílẹ̀ Yorùbá sì rèé wọn kì í wọ aṣọ ìwọ́lẹ̀ wọn èé wọ̀ lọ sóde nílẹ̀ Yorùbá ẹ lè ríyàn kó wọṣọ ìwọ́lẹ̀ kó mọ wọ̀ lọ sóde torí wípé àlójútì a sì ní àṣà bá a ṣe ń wọṣọ nílẹ̀ Yorùbá ìyá mi Caroline ọdúnnùkan ẹ ṣé mo kí yín o mama tí ọláwálé ẹ káàbọ̀ ẹtìfù adégòkè ẹ ṣé mo kí yín olúkúlùkù aṣọ ló ní ìlú àti àsìkò tirẹ̀ àwọn bàbá wa máa ń pòwe kan pé ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrán oko ló máa ń gbé ṣòkòtò tó ń ṣiṣẹ́ téèyàn fi ń ṣiṣẹ́ lóko inú oko náà ni máa ń gbé àwọn bàbá wa wẹ̀ mú wálé iná fi máa pa lóhùn pé ṣòkòtò tó ń ṣiṣẹ́ àná kì í wálé òkò ni mò ń gbé ìtumọ̀ àdàmọ̀wé yìí náà ni wípé aṣọ tí a fi ń ṣiṣẹ́ lóko lóko ríro ó máa ń dọ̀tí kì í sì ṣe aṣọ téèyàn lè mú wálé inú ilé tàbí téèyàn lè mú wá sáàrin ìlú mọ́ àkànlò rẹ̀ òun náà ni wípé èèyàn gbọ́dọ̀ ni kó máa gbé nínú oko ni iná fi máa pa lówe onírúurú aṣọ ló ní ìgbà tí àsìkò tí a máa ń lò wọ́n <clears throat> àwọn Yorùbá gbàgbọ́ pé aṣọ ní iyì ènìyàn aṣọ wíwọ̀ àwọn Yorùbá nígbàgbọ́ náà wípé aṣọ wíwọ̀ tá à ń wọ̀ yìí ó ní ìyà ọmọlúàbí ó ní ìyà wa èèyàn bí wọ́n bá sì ti rí bí wọ́n bá ti rí ẹni tó wọṣọ tó mọ́ tónítóní. Tó tó bá gba tó bá gbàgbà mu téèyàn bá wọṣọ tónítóní tó bá ìgbà mu ẹ rí wípé wọn á mọ kan sára sírú èèyàn bẹ́ẹ̀ ni ẹ rí pé tá a bá lọ òde náà báyà a lọ òde ìnáwó a lọ òde àríyá tẹ́ ẹ bá wọṣọ tó dáa tó bá gbà mu tẹ́ ẹ fi tẹ́ ẹ fi sálúbàtà tó dáa tẹ́ ẹ fi lé ẹ rí pé àwọn èèyàn mọ sàyín ni wọn mọ ní à ara ilé rẹ tó bá rí tó wọ̀ à kódà ọba gbàmú ó lé ńlẹ̀ ni ó dúró ńlẹ̀ dáadáa ìyẹn ò ní wípé nínú àṣà alẹ́ Yorùbá ló wà wípé kéèyàn ó máa múra dáadáa nínú àṣà wa ló wà kì í ṣàyàbá bẹ́ẹ̀ sì ni kì í ṣe wípé èèyàn wo aago aláàgó sáré wọ́n mọ̀ kan sára sólúwa rẹ̀ ni wọ́n á yẹ onítọ̀hún sí wọ́n á sì tó olúwa rẹ̀ pò sí ipò tó dára ẹ rí i pé ipò tó dáa ni wọ́n tó sí bó bá ti wo òde báyìí wọ́n mọ̀ ní ẹ dákun ẹ bá wá ẹ bá wá ga fáwọn màmá wa ẹ bá wá ga fáwọn bàbá wa torí wípé ó wọṣọ tó bójú mu ó wọṣọ ọ̀gbà ipò tó dáa òun náà ni wọ́n fi sí nínú àṣà wa náà ló wà ṣùgbọ́n ojú yẹpẹrẹ ojú yẹpẹrẹ ni wọ́n fi ń wo ẹni tó wọ aṣọ tí kò mọ́ ẹni tó bá wọṣọ tí ò mọ́ tó wọṣọ tí ò dáa tó bá bọ́ sáwùjọ àwọn èèyàn bọ́ bá bọ́ sáwùjọ òde ẹ rí i pé wọ́n máa wò náà ní kí lára alẹ́ rẹ wa kó sí kí lára alẹ́ rẹ wa wò ó ṣe amúra báwọn ó ṣe awọṣọ báwọn torí wípé wọ́n ti rí i wípé kò bá gbà mu ni kò sì bá àṣà wa nílẹ̀ Yorùbá kò bá mu òun ló jẹ́ kí wọ́n máa wí bẹ́ẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ náà ló wà ní ilẹ̀ Yorùbá àmọ́ gẹ́gẹ́ bí àṣà wa àwa la ni ká múra dáadáa ká wọṣọ ọgbà ká múra tó yẹ wípé wọn mọ̀ kàn sára tí wọ́n mọ̀ kàn sí olúwa rẹ̀ ni ojú yẹpẹrẹ ni wọ́n fi ń wọ irú èèyàn bẹ́ẹ̀ tí kò wọṣọ tó dáa tí kò sì bá ìgbà mu aṣọ tí ò bá gbà mu ojú yẹpẹrẹ wọ́n mọ̀ fi wò ó ipò ẹ̀yìn ipò ẹ̀yìn ìnirú àwọn èèyàn bẹ́ẹ̀ ò ní wọ́n mọ̀ ọ́n ni wọ́n mọ̀ ọ́n tò sí láwùjọ èyí ló mú òwe tó jẹ́ tó jẹ jáde nínú odù ifá tí a fi ń ṣe ẹ̀sìn ọ̀rọ̀ yìí jáde wípé bí a ti rìn náà là fi kó ni bí a bá ti rìn òun náà là á kó ni àṣà àtiṣe ilẹ̀ yorùbá náà la wà yìí tá a pè ní àṣà aṣọ wíwọ̀ ní ilẹ̀ yorùbá ohun tó fi ń yé wa náà ni wípé ká múra dáadáa ìmọ̀ jẹ́ kí wọ́n fojú ìwòyàn láwùjọ ìmọ̀ jẹ́ kí wọ́n tòyàn sípò tó dáa kì í jẹ́ kí wọ́n fojú yẹpẹrẹ wòyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà àmọ́ bẹ́yàn bá múra jágajàga tó mú gbogbo aṣọ tó yá mọ́ra rẹ̀ la ẹ̀rí wípé bó bá ti ń wò dé ní kí aláàdé aráalé yín dé òun òròbó lè sọ òun ọmọ ta ni wọ́n ṣe ta ni bàbá rẹ agboolé ibo ni wọ́n ti wá nígbà ọba wa sọ tán wọn ni ọmọ Yorùbá náà sì ni wọ́n yìí nígbà wọ́n bá wá sọ agboolé ibi tó ta wọ́n mọ̀ ní àrùn àwọn òbí ọmọ àwọn olùwẹ́ wọn kọ dáadáa ní gbogbo ohun tó wọ̀ yóò bá gbà mú un kì í sasọ́lẹ̀ Yorùbá kì í sàṣà wa bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe máa sọ torí wípé aṣọ wíwọ̀ a ní àṣà rẹ̀ nílẹ̀ Yorùbá bá a ti gbọ́dọ̀ múra tó lè bá ìgbà mu tó bojú wò láwùjọ tó jẹ́ wípé wọn ò fi ní fojú yẹpẹrẹ tàbẹ́nu yẹpẹrẹ tí wọn fi ní pèèyàn. Mọ́bọ́lájí Oyèṣíjì mo kí yín ẹ káàbọ̀ sí orí ètò. Àwọn ọkùnrin nífẹ̀ẹ́ sí àwọn obìnrin tó ń wọṣọ àsìkò. Àwọn yìí náà máa fà á tọ́bìnrin míì gèé tètè rọ́kọ nígbà tí ó bá wọṣọ tó dáa tí ò múra dáadáa ó ti wà nínú àṣà wa nílẹ̀ Yorùbá pé ọkùnrin ga máa nífẹ̀ẹ́ sóbìnrin tó bá múra dáadáa tó wọṣọ àsìkò ọkùnrin máa nífẹ̀ẹ́ sírú wọn ojú tó ga òun ni wọ́n sì fi máa ń àwọn obìnrin bẹ́ẹ̀ ojú tó ga ipò gíga ni wọ́n tò wọ́n sí ọkùnrin yóò fojú tó dáa wò wọ́n torí pé wọ́n ti rí ìmúra rẹ̀ pé ìmúra yìí dáa ọba gbà mu ọmọ Yorùbá tó dáa lélẹ́yìí àwọn ọkùnrin gan máa wò ń gbà mí wọn tó fẹ́ yàwó wọn máa ṣàkíyèsí àwa lọmọ yìí ọmọ yìí máa ń múra dáadáa ọmọ yìí a máa wọṣọ dáadáa bí ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá wò dáadáa ẹ rí i pé léèrè ló ti jáde ẹ rí i pé ní ire ló bí ẹ rí i pé ọmọ Yorùbá dáadáa lélẹ̀ níbẹ̀ lọkùnrin tọ́dọ̀ ó ti lọ wá ẹ dákun ọmọ yín àrí afẹ́fẹ́ torí pé wọ́n rí i pé ìwà ìwà àṣà bíbí ire ń bẹ lára rẹ̀ nínú àṣà wa nílẹ̀ Yorùbá níbẹ̀ náà ló wà pé ká múra dáadáa ojú tó ga ni wọ́n fi ń worú obìnrin bẹ́ẹ̀ bákan náà bí ọkùnrin méjì bá ń wá obìnrin kan lọ tí ó dájú pé èyí tó bá gbọ́ fàárí jù èyí tó bá gbọ́ fàárí jù nínú <clears throat> nínú wọn ni obìnrin náà yóò fẹ́ yàn lọ́kọ bọ́kùnrin méjì bá ń du obìnrin kan ẹ̀rí pé bọ́n bá ti ń wálé ìyá ọmọ gan yóò fọwọ́ lẹ́rán yóò mọ wòṣe sí wọn yóò mọ wò múra wọn ìsọ̀rọ̀ sí wọn ìhùwà sí wọn gbogbo ẹ̀ làwọn ìyá wa máa ń wò ọmọbìnrin gan mọ wò ó wọn máa sọ fún un pé sílífà àwọn ọmọkùnrin méjì tí máa ń wọ ọwọ́ àwọn èyí tó ga tó lómi láwọn ó rí i pé múra rẹ̀ dáa ó rí i pé léèrè ló ti jáde àbí wọn náà rí bí ṣe máa ń múra ni ò rí pé yóò múra ni bọ́bá wọ bọ́bá wọ bùbá àti ṣòkòtò báyìí yóò wọ̀ tí yóò kanlẹ̀ ni yóò dé fìlà sí gbogbo ọ̀ṣẹ mọ́tímọ́tí àwọn ìyá wa wọ́n fọwọ́ sí pé eléyìí ò ní kọ́ ọ fẹ́ èyí tí ń fún ṣòkòtò mọ́ tí ń fún ṣòkòtò mọ́ dìí tí gbogbo ẹ̀ ágágágágá bí ogun jẹ́ríkò má lọ ọbẹ̀ eléyìí ìyà lọ́ọ̀bà bọ̀ ọbẹ̀ o gbogbo ẹ̀ pátápátá náà ló ní ìhùwàsí ìṣesí nílẹ̀ Yorùbá tí àwọn obìnrin àwọn òbí wa náà tí wọ́n máa ń wò ń gbà náà béèyàn bá tiẹ̀ fẹ́ fọmọ lọ́kọ torí pé ká múra dáadáa ká wọṣọ tó dáa ó wà nínú àṣà wa nílẹ̀ Yorùbá láti jẹ́ wípé kéèyàn ó rí nǹkan tó dáa gbà kí wọ́n fojú gidi wòyàn láwùjọ kí wọ́n gbèyàn sípò ọlá kí wọ́n gbèyàn sípò pàtàkì ó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá Ṣóṣínà mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò bákan náà ẹ̀ẹ́dọ́kùnrin méjì bá ń du obìnrin kan ó dájú pé tó gbọ́ fàárí dù òun náà ni obìnrin náà yọ ọ̀nà mú nínú wọn tí ó yàn lọ́kọ ara fàárí òun náà ni wíwọ aṣọ àsìkò wa ara fàárí náà lọ́wà kéèyàn wọṣọ àsìkò ara fàárí ni nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá ráwọn ọmọ ọba tẹ́ ẹ bá ráwọn ọmọ baálẹ̀ ẹ rí i pé dànsíkí aṣọ tó dáa àwọn ọ̀lẹ̀kẹ̀ tó dáa ìní wọn kò ọrùn bá bá fẹ́ rin ilé ọba lọ ọmọge wo ní àríwú wọn tí ò ní sọ pé àbẹ́lẹ̀ ah, yí ọjọ́ kan mi ọkọ jálè mi torí pé orí pọ́ dáa ó dùn ún wò gẹ́gẹ́ bí ọmọkùnrin bẹ́ẹ̀ náà tẹ́ bá sì láwọn ọmọ obìnrin náà tán jọ́mọ ọba ẹ̀rí bí wọ́n ti múra tó jẹ́ wípé àtọmọ olówó àtọmọ tálíkà àtọmọ àgbẹ̀ gbogbo wọn ni wọ́n mọ̀ dúrà bàràbà pé ah ọmọbìnrin ọmọ ọmọ ọba yèmí lọ́gbọ́dọ̀ já mọ́ lọ́wọ́ torí wípé ìmúragan ìwọ́sọ ó ń bẹ́ẹ̀nù fàárí nílẹ̀ Yorùbá téèyàn mọ́ fi dá fàárí téèyàn bá múra lásìkò téèyàn wọṣọ àsìkò ó wà nù fàárí ní ilẹ̀ Yorùbá nítorí náà ara oge ṣíṣe òun ni aṣọ wíwọ̀ ló jẹ́ nílẹ̀ Yorùbá ara oge ṣíṣe òun laṣọ wíwọ̀ ló jẹ́ nílẹ̀ Yorùbá nísinsìnyí a ó mú onírúurú aṣọ tá à ń wọ̀ ní àsìkò tí à ń lò wọ́n a ó sì gbé wọn yẹ̀ wò ní ọ̀kọ̀ọ̀kan àti èjèèjì ìyá mi onítàn wọ́n ní ìrínisí bẹ́ẹ̀ ni òun ni ìsọnilọ́jọ̀ bẹ́ẹ̀ náà lórí àwọn aṣọ àsìkò ìgbà tá à ń wọ̀ wọ́n ìgbà tá à ń wọ̀ wọ́n àwọn aṣọ tá à ń wọ̀ lóríṣiríṣi lára rẹ̀ láti ní aṣọ iṣẹ́ aṣọ tá à ń wọ̀ fún iṣẹ́ aṣọ ìwọ́lẹ̀ tàbí aṣọ ìyílẹ̀ ibẹ̀ náà láti ní aṣọ òmúròde àmọ́ ní kọ̀ọ̀kan èjèèjì òun náà láàmú mú wọn lò nígbà tó bá dijọ́ mẹ́jọ á bẹ̀rẹ̀ látòrí aṣọ tá à ń wọ̀ ṣiṣẹ́ aṣọ téèyàn lè wọ̀ tó jẹ́ aṣọ iṣẹ́ tá à ń wọ̀ nílẹ̀ Yorùbá nígbà náà ní ìgbà ṣẹ̀dálẹ̀ láyé àwọn bàbá wa àmúgbọ́ ibẹ̀ láti wá bẹ̀rẹ̀ níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run àmọ́ kákọ́kọ́ yànnàná rẹ̀ ká yànnàná rẹ̀ fún wa náà ká lè mọ tí aṣọ wíwọ̀ jẹ́ ní ilẹ̀ yorùbá ẹ̀ lágbára ọlọ́run ó bá dijọ́ mẹ́jọ àmọ́ wa mú nípele ìpele ní sísẹ̀ǹtẹ̀lé àmọ́ wa ní àmọ́ mú níkọ̀ọ̀kan èjèèjì táàjọ mọ̀ fi yéra wa ètò tòní ibi tá a fi àdàgbà rẹ̀ tá a fi rò sí lónìí rèé bẹ́ẹ̀ bá wojú aago wa aago mẹ́sàn-án náà ló ti ré kọjá ìṣẹ́jú mẹ́wàá ẹni lè ṣe wa ìbílẹ̀ rédíò ibi tí a fi àdàgbé ètò tòní níbi tí a fi rọ̀ sí tá a fi rọ̀ sí ní òní rèé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá tí a jọ tukọ̀ ètò tòní látọ̀ọ́rọ̀ títí di àsìkò yìí mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lágbára ọlọ́run àṣà Yorùbá ò ní bàjẹ́ àṣà yorùbá ò ní parun o lágbára lọ́dọ̀ ọlọ́run àṣà wa yóò mọ̀ gbèrú sí ni láṣẹ Èdùmàrè mo dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tá a jọ tukọ̀ ètò yìí oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń jẹ́ ẹ ṣeun ẹ̀kọ́ àìbínú àárín rí jù báyìí lọ lórí ètò lónìí nígbà tó bá dijọ́ mẹ́jọ a máa fún àkọ́tún ètò yìí nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò lórí ètò yìí ètò wa àṣà ìdílé aláyọ̀ àti àṣà àtìṣe ilẹ̀ Yorùbá ní orí ètò yìí a tún mú níjọ́ mẹ́jọ mo lérò pé gbogbo wa pátápátá náà la gbádùn ètò yìí ní àtìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá a ti mú wá àtọ̀rọ̀ ìṣítí wa àti ìdílé aláyọ̀ àti àṣà wa ẹ jẹ́ ká máa gbé mẹ́tẹ̀ẹ̀ta yẹ̀wò pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ á tún pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run ọba èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni ìyá àbàdàn yín ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn náà lóní pìrìsẹ́ńtà yìí náà rèé àsọ̀rọ̀ tẹ̀fẹ̀ ti mọ̀ràn ọ̀yájú ọmọ yìí rèé sí pàṣíwájú bàbá ajímọ̀tàn rẹ̀ jẹ́ wà fún gbogbo UK pátá èmi náà ni mò ń kí yín o ìpè lágbára ọlọ́run ojú tẹ fi ń wò wá òní fọ́ etí tẹ fi ń gbọ́ wá òní di òní dè tẹ̀ náwó sí ilé òní lè yín bẹ́ẹ̀ lọ́nà òní nà yín ẹ̀ wá ní rí gbé sọnù bí òsè bí ọmọ ìbànújẹ́ kéré ó tóbi kò ní yà sọ́ọ̀dọ̀ ẹ̀kọ́ wa gbogbo wa ẹ má gbàgbé fún ìpolówó ọjà wa níléeṣẹ́ ìbílẹ̀ rédíò gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ polówó ọjà tẹ́ ẹ fẹ́ polówó tẹ́ ń tà ẹ kàn sí wa nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò lórí studio number wa zero seven four five nine three five three seven nine nine iléeṣẹ́ authentic entertainment organization fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe mc ni alágàdú alágàjókòó children entertainer ni event planner lẹ́fẹ́ ni olórin àsìkò lẹ́fẹ́ fún ìnáwó yín fún ìjọ yín ẹ kàn sí iléeṣẹ́ authentic entertainment organization event fún gbogbo ìnáwó tí ẹ bá fẹ́ ṣe zero seven nine zero eight zero two five nine four four òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ohun tẹ́ ẹ lè pè sí lórí Facebook ẹ search fún authentic entertainment organization event ẹ rí níbẹ̀ ẹ fọ́lọ̀ wọn ẹ láìkí péèjì wọn ẹ máa rí gbogbo àwọn iṣẹ́ wọn lọ́lọ́kan òjọ̀kan bí wọ́n ti ń darí ẹ̀ ẹ ṣeun ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin èèyàn mi oníyanṣẹ́ ọlọ́bẹ̀jẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ bá ń jẹ́ náà ẹ ṣeun ẹ̀kọ́ àìbínú ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu òfò ọ̀nà fún náà ni ò ẹ̀mí ọ̀rọ̀ lọ báyìí wọn ò nílò lọ ẹja tó lọ tí ò dálẹ̀ omi wọn ò nílò lọ kọ̀ọ̀kan tí ò lọ tó tí ò dálẹ̀ odò torí pé ọ̀bẹ báyìí náà níbẹ̀ ṣù àtẹlẹsẹ̀ báyìí náà níbẹ̀ náà àwa lámọ̀wọ́ yìí náà lámọ̀ báwo ire báyìí náà lámọ̀ rí àníri bànújẹ́ àníri gbẹ́sọ̀nù bí ò ṣe bí ọmọ wọn gbèrè tágbàrá bá jẹ odò náà ní jèrè ẹ̀ á jèrè ayé á jèrè ọmọ á jèrè gbogbo iṣẹ́ wa láṣẹ Èdùmàrè àmọ̀ lọ báyìí á sì padà níjọ́ mẹ́jọ Àjọkẹ́ Adé náà lèmi jẹ́ èmi lọ́mọ àgànbèlé ọmọ àgbọn òbí dúdú ẹ̀gbọ́n létí ẹ̀yìn ọ̀bọ̀kàrà ẹ̀yìn funfun karabara mi ní jọjọ èmi náà ọmọ tápàlẹ́ ìpètò ọmọ ẹranko yáyo ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tùrìtùrù nílé ilé olúyọ̀lé lókè ìbàdàn nílé ìyá nílé bàbá tó bí mi lọ́mọ ìbàdàn májàmájà ti ìkara wájú lẹ́rú èmi lámọ̀jà gbíjẹ̀kara ọmọ àfikara ń fọ́rí mu ìlú àìná ìlú òjó ìlú àjàyí olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun ìlú ìgbìkúnlé àgbàlẹ̀ ògùn wọn lá òjòkó bàbá ẹlòmíì ọmọ agẹṣinkólé níbi olùgbé ń jàre oníhun a tún pàdé níjọ́ mẹ́jọ láṣẹ Èdùmàrè tẹ́ bá ń gbọ́ bàdàn tí ò ní míìsì ìbàdàn tí ò ládàlú wà láì tí ò ní nǹkan kan ìyá àbàdàn náà ni ẹyẹ sáàrà máa wò ń bá ọlọ́wọ́n sàánú fún wa oge bàdàn àtàgé ọlọ́run òrùn yóò gbé á ẹ kò ní dẹrù yàlẹ́ àlórí pẹ̀lú ògbọ́n ọlọ́run á pàdé títí ìjọ́ mẹ́jọ ẹ dákun bẹ́ẹ̀ bá lè sùn tọwọ́ kọ́mú tó fi kọ́ gún òdú ẹ má fọwọ́n èṣù ṣeré o èṣù ò ní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà lè kó wa gbogbo wa láṣẹ Èdùmàrè títí táàtún fi pàdé títí ìjọ mẹ́jọ ká sùn láyọ̀ ká jí láyọ̀ ire o ire kàbìtì ó dìgbà kan náà. bá gorí ọjọ́ tó mọ náà bá dàgbà tó bẹ̀rẹ̀ sí ní.